gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ tá a jọ ń káàkiri ọ̀dọ́jọ ni wá ẹ má jẹ́ kí a fi àyè gba fúlàní lórí ilẹ̀ àwọn bàbá wa ẹ má jẹ́ ká bú ọba mọ́ ẹ má jẹ́ ká bújòyè mọ́ nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa ń kọ́kọ́ ń bú ọba tá à ń bújòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bó mo pera mi padà ẹ má jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ má bolóṣèlú kankan ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ẹ mọ̀jẹ̀ ká báwọn bàbá àjàmọ́ ẹ mọ̀jẹ̀ abú wọn mọ́ ẹ mọ̀jẹ̀ àṣẹ wọn làwọn ará pẹ̀lú wọn àwọn àtọ́ bá jó lóṣèlú tá a bá fẹ́ kọ́ wọn rẹ̀ wá lọ́wọ́ á gbé wọn mọ́ra láàfin á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ ẹ mọ̀jẹ̀ àṣẹjẹ̀gbọ́n mọ̀jẹ̀ àdàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì ṣèjẹ̀gbọ́n a lè gba ẹ̀tọ́ wa láì yìnbọn a lè gba ẹ̀tọ́ wa láì dàlúrú gbogbo protest mo ṣe ní ìlú Nàìjíríà mi ò ríbi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ò bá sọlówó lára ń dì mọ́ gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó dé pé mo dìde fún jà Yorùbá big man ni mi àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ ni mò ń fẹ́ ni kí n sọ yìí tí mo fẹ́ mo ní ìsọ̀rọ̀ owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ kí n wọ gbowó kí n gbéra kí n pé mò ń lọ ọ̀dọ̀ ọba àgbowó mò ń lọ ọ̀dọ̀ oníbodè òfin gbowó kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ́ rìn bọ̀ kí fúlàní mọ́ dàmí dúró ń títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ́ gbé lọ àwọn bàbá wo lè lóko mọ́ n ò lè lóńdò ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wa lẹ̀ ká sọ fún wọn kí wọ́n bá wa fọwọ́ tì í ká lé wọn kó nu oko wa ẹ ṣé mo dúpẹ́ Jésù Olúwa wa. Koiki Media, we're bringing the world closer to your doorstep. media Koiki media Koiki media we bring the work closer to your doorstep Koiki media ilẹ̀ Oòduà o àwa gangan ni bàbá. Koiki Media Koiki Media Koiki Media we bring you the one closer to your doorstep. dem never sabi wetin we carry for her. but e dey move closer before dem go sabi said dem never know wetin we carry for body. but e dey move closer before dem go sabi. ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ìníhùn ló ló la ojú. ẹyẹ tó dorí kodò bí àdán àpẹjẹ lẹ́nu. ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa kájùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. ó dúdú àkóbá lè gbé wá ọmọ Odùduwà ṣègìrì ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀ ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí káwálé gba ògo ilẹ̀ wa ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé ká lè gbàdé adé adúláwọ̀ àwa ni mọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. èèyàn Media àwa là ń gbé tó lárugẹ. ètò tó pọ̀jù owó tí wọ́n mọ̀ ní. kásà. ẹgbẹ́ polówó ọjà wà kájé bùgbà yín jẹ. ètò tó pọ̀jù owó tí wọ́n mọ̀ ní. à ń gbé tó lárugẹ à ń gbàsà lárugẹ. ètò tó pọ̀jù owó tí wọ́n mọ̀ ní. news and sports ẹ máa rí gbọ́. ètò ọmọ ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o máa bá ṣẹ̀rẹ̀ lọ o ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá tata o à ń gbádùn rẹ ọmọ ìjẹ̀bú alárẹ̀ mi ṣẹ́yìn ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé máa dé ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o igbó má wọ̀ gbájòjì ò gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹbọra. ẹ ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé ìgbà tó yìnbó dé o owó náà dẹ́ tún pọ̀ sí o kóyì kí mi dá sáwa ní bàbá. kóyì kí mi dá àwọn ní bàbá. kóyì kí mi dá dáńtọ́ àtúnpèrè gidi. Oríkìdìbíà àwọn ní bàbá. àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Oríkìdìbíà àwọn ní bàbá. àtúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Oríkìdìbíà àwọn ní bàbá. ọmọ Òdùwà ni wá o tọkàntọkàn. Oríkìdìbíà eégún tí ó ṣe bí lébè òsì àdìmú bàbá iyọ. We bring you closer to your doorstep afẹ́fẹ́ tó ń fẹ́ òòdùn kàngi oko lára ni. Ìkìdìbíà àwọn ní Àpèrè gèdè olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ gbọ́ àwa ni bàbá o. ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. òdúdú alágbèdá ní òtítọ́ lágbèdá ní. àkìsọ̀dálẹ̀ àkìsọ̀díkẹ́ta. Koiki Media, we bring you work closer to your doorstep. give Media is around. To give us the test. Ah, Isarando To give us the test. Ladies and gentlemen. Ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Ladies and gentlemen. Ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Boy, give me around. Isara. Boy, give me. ọmọ nàìjíríà ẹ tún wá gbọ́ tuntun ọ nílùú ìlọ́ra ó gba àwọn tí ẹ̀ ń wò yìí ọmọ bíbí ìlú ìlọ́ra ni wọ́n àgbẹ̀ ni wọ́n àwọn kan ń bẹ tí wọ́n pè ní agro rangers àwọn agro rangers yìí láti inú civil defence ni wọ́n ti yọ wọ́n àwọn yẹn ni wọ́n rí sí àwọn àwọn àgbẹ̀ àti fúlàní bí wọ́n bá fi màálù jẹko àbí nǹkan kan ṣẹlẹ̀ nípa àgbẹ̀ àti fúlàní ó kọ́ yín àti ní tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. orúkọ mi ni awolade samuel olúyẹmí láti ìlú ìlọra níjẹta tí bàbá lọ sóko. bàbá wo. bàbá kókó ọlá ìyọlá bàbá lọ oko láti lọ nù sàkásù nínú oko wọn so bàbá nígbà táwọn dóko àwọn ti bá àwọn fúlàní inú oko àwọn báwọn ti wá yọ lọ́ọ̀kan tí wọ́n bá ń sọ fáwọn pé àwọn pa ẹran àwọn àbápẹ́ ẹran pípa báwo ni wọ́n bá ń pèsè bí oògùn tí ìwọ́dà oko ni fúnra fúlàní náà lọ bẹ̀rẹ̀ tí ń sa oògùn tó bá bọ́ tó bá dúró bí báyìí yọ sa oògùn tó bá bọ́ bẹ̀rẹ̀ yọ sa oògùn ń sa oògùn bàbá jà àwọn ò da oògùn sóko àwọn ọmọ kankan nípa oògùn ìyẹn ti ń sọ lọ́kọ̀ pẹ́ náà lọ́ bá pe àwọn agbórinjà àwọn agbórinjà bá dé ìyẹn bá gbé bàbá ìyẹn àwọn tó wà ní Ọ̀yọ́ àtọ̀yọ́ yẹn ti wá gbé àwọn ọ̀rọ̀ wá sí ìbàdàn yẹn lánàá tó ibẹ̀ ní àwọn bàbá sùn lánàá títí tó di èdòní kó tó di pé gbogbo ẹgbẹ́ àgbẹ̀lọ́ba bàbá ìyàwó àtàbúrò wọn amẹ́tẹ̀ẹ̀ta bí ẹ sì gbé wọn nínú oko nù pé bàbá ní ọ̀dà òkú sí inú oko. inú oko ta ni. inú oko bàbá inú oko kasu bàbá tó tó bàbá kókó ọlá ìyọlá inú oko bàbá gangan ni o ibùdó tí wọ́n sì jìnnà gidi sínú oko bàbá. Eh, inú oko bàbá. bẹ́ẹ̀ni fúlàní sọ pé bàbá da oògùn sínú oko. fúnra fúlàní ní sì wá ń sa oògùn àwọn oògùn tó ní ẹ dà òun náà ní sá ọwọ́ adigun àbọ̀ máa tẹ̀lé wọn sẹ́ríkì yòyó. sẹ́ríkì yòyó nílùú lọ́ra bẹ́ẹ̀ náà. wọ́n wá pe agro rangers àwọn wá gbé bàbá wọ́n wá ti bàbá mọ́lé. bàbá nìkan jẹ́ gbé wọ́n gbé bàbá wọ́n gbéyàwó wọn wọ́n gbàbúrò wọn. ẹ kí lọ́dọ̀ kọ́ ìyàwó àti àbúrò wọn ṣe. bàbá múyàwó wọn lóko táwọn lọ ọ̀sà tasú tasú wọn wọn lọ ọ̀sà àbúrò bàbá náà lóko tiwọn náà oko yẹn ò jìnnà síra wọn ẹ fẹ́ gẹ́gẹ́gbẹ́ wọn kó ara wọn. inú oko tí fúlàní ń dàbí inú oko bàbá. inú oko bàbá. Ah, náà mò ń gbọ́ yín yé mo kàn fẹ́ jẹ́ kí àwọn inú oko bàbá. ẹ bàbá kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn yín gbẹ̀dẹ̀ àbáwọn tí wọ́n tì yín mọ́lé sí wọn èso yorùbá ni. yorùbá ni wọ́n. àwọn agro wá gbé yín. wọn ò wá gbọ́ èdè yín. no bóyá wọn ò gbọ́ èdè tẹ́ ń sọ wọ́n gbọ́ wọn ò yá sí ni wọ́n ti fún wọn lówó ọjọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn ti fún wọn lówó ni òjò wọn ṣiṣẹ́ tèmi. inú oko tẹ́ ẹ dá fúnra yín. éka éka mẹ́ta àbọ̀ ni oko kájú yan éka mẹ́ta àbọ̀. ṣé n tó bá wọn tó bá tẹ̀ jẹ́ pé ńlẹ̀ fi lẹ́tì ẹ̀ fi ìsọ sínú oko yín náà ṣé ẹ̀ tó bẹ̀ láti sọ oko yín ni fúlàní wá wánú oko yín ọwá òun ni wà ń sa oògùn káàkiri yìí sì ṣe pé wọ́n fẹ́ jẹ́ kí wọ́n mú yín kúò nínú oko kan lè ráyè ṣe tó wù wọ́n tí bá ti ṣe báwọn àwọn agbófinró ni wọ́n wà á máa fi dẹ́rù bà wá wọ́n sọ pé tí màálù bá ti kú wọ́n mà lásanwó. àbíbí ìlànà ìkọ̀sọ́ náà mẹ́fọ̀ọ́ la fi mágírí tàbí dáhùn àgbòkú dáadáa wọ́n ti fẹ́ lu akú olùkú pátápátá wọ́n ti fẹ́ gbọ́ okú mọ́ wa lọ́wọ́ lára pátápátá wọn ò bí adákú mọ́. nílẹ̀ nílẹ̀ bàbá yín náà. nílùú ọ̀rá náà. wọ́n gbà wá o. ẹ̀dá kú gbogbo ọmọ nàìjíríà. wọ́n gbà wá o. àwa kan bẹ yáàbẹ̀jọ lókèrè láti lọ́ra lóko mi àwa kan bẹ sísẹ́ríkì yòyó títí gbé àwọn òrí àwa pa àwọn padà jí àwa gbé kò sí ibi iléeṣẹ́ ọlọ́pàá tèmi lọ tèmi sọ kò síbi tí mo lọ tèmi ò tèmi ò lọ tèmi sọ o àwa bíbẹ́ kan bẹ sẹ́sì kókó sí pé àwa lè sọ̀rọ̀ àwọn olùlọ́ra bẹ́ẹ̀ àwọn sì bẹ́ẹ̀ pa àwọn òrí wa pa àfúntà bá jí agbé gbogbo ọmọ nàìjíríà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àti kọmíṣánná ọ̀gbọ̀n agiri kẹ́dàpọ̀ ẹgbà wá kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbà wá o ẹgbẹ́dẹ́ ní káfọ́ọ̀rù rán àwọn aláṣìírí lẹ́wọ́ àgbà wọn lálejò ni àsìkò ìwọ́n mọ̀ dùn orílẹ̀ tí wọ́n bá gbà ilé kí wọ́n dúró sí a kábíyèsí lọ́ọ̀dì tí eh, ọdún yìí wọ́n sọ fún ọ pé kí wọ́n oko wa mọ́ ṣùgbọ́n bí pé agbára tó kó agbára fún wọn ni bá a ti tún bẹ níbi tá a tún wà látàárọ̀ tún pè bàbá tí ẹ ti mọ̀ lé wọ́n tún wú ẹ̀gẹ̀rẹ̀ fẹ́ràn ní ọ̀sán yìí lẹ́yìn ìgbà wọ́n tún pè ẹnìkan pé kí ni páìpù epo pupa ti ṣe wọ́n ti wọ́n wọ́n ti gé dàálẹ̀ wọ́n tún pè ẹnìkan wípé wọ́n ti tún wú ẹ̀gẹ̀ tiẹ̀ ní dàálẹ̀ bá a ti bẹ níbi tá a bẹ ní secretariat látàárọ̀ ìjọba ìpínlẹ̀ ẹni tí wọ́n bá dájú fọ́ọ̀mù fún wa ẹ̀dá pẹ̀ pèsè fọ́ọ̀mù olùlọ́ra o iṣẹ́ oko là ń ṣe àdílé iṣẹ́ o àdílé iṣẹ́ àdísùkú gíga o ẹ̀sánú wa ọmọ nàìjíríà. ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀ ẹ súnmọ́ ẹ súnmọ́ bí ẹ sọ̀rọ̀. bí ọjọ́ kẹrìnlá oṣù kẹta yìí ni wọ́n jẹ oko tèmi ní agogo mẹ́jọ alẹ́ ni mo dà lóko tí mo sì tírèsì màálù àṣàlì títí títí tí mo bẹ́ẹ̀ dé bùdó ní tí ó sì jẹ́ kí n yọjú sí bùdó ni pé tí àṣàlì fojú kàn mí lọ́gbẹ̀mí mi ni èmi nìkan mo sì wà lóko ń jọ. ẹ̀yin ọmọ nàìjíríà kí gbogbo wa ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé mo kí wa pé èní ni first of April twenty twenty four this is not April fool this is the message coming directly látọ̀dọ̀ bàbá wa olóyè Dr. Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo wa mọ̀ sí Sunday Ìgbòho ṣá àwọn ni wọ́n gbé mi síta gẹ́gẹ́ bí agbẹnusọ wọn tí mo jẹ́ Ọláyọmí Kóìkì ni mò ń jẹ́ olóyè pè mí kò tí ì pé wákàtí kan lénìí ni wọ́n ní kí n ṣe àtẹ̀jíṣẹ́ yìí síta a máa bẹ̀rẹ̀ prógrámù yìí pẹ̀lú àtẹ̀jíṣẹ́ yẹn àwa bẹ̀rẹ̀ sí í ṣe prógrámù tiwa tá máa ń ṣe lọ eléyìí ni ìkéde fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tó jẹ́ àwọn ìwé oníròyìn nílé àti lóko pé mẹ́sẹ̀gì tìsín tí mo fẹ́ sọ yìí ó wá látẹnu bàbá wa Dr. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho-ṣà lẹ́ẹ̀kan sí i èní ní ọjọ́ kan nínú oṣù kẹrin ọdún 2024 it is not April fool bàbá wa Sunday ọmọ Adéyẹmọ ìgbòho wọ́n ní kí n sọ fún gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ìlú ìlọ́ra pé igbe yìí ti dé ọ̀dọ̀ àwọn àwọn ń bọ̀ láìpẹ́ àmọ́ kó tó tó gbà yẹn wọ́n ní kí n sọ fún gómìnà wa ọlọ́lá wa ẹnjìnìà Ṣèyí Mákindé pé àwọn ń bẹ̀ wọ́n àwọn ń rọ̀ wọ́n àwọn ń bẹ̀ wọ́n àwọn ń rọ̀ wọ́n wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé ìgbésẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú ìlọ́ra tó fi di pé fídíò tí a play lákọ̀ọ́kọ́ àti gbọ́ láti community yẹn wọ́n ní kí n kọ́kọ́ kí his royal highness ìyẹn bàbá wa ọba stephen olúwafẹ́mi oyeniyi ọ̀párìndé ìyẹn bàbá wa ti akibo of ìlọ́ra land wọ́n náà wọ́n fẹ́ẹ̀ tó kàn sí yín láìpẹ́ àmọ́ wọ́n ní kí n sọ fún engineer ṣèyí mákindé pé bí ó ti ṣe bẹ̀rẹ̀ nílùú Ìgàngán táwọn jáde tó di pé gbogbo èèyàn sọ pé àwọn fẹ́ da ìlú rú ni àwọn ò dà ìlú rú o àwọn rọ̀ wọ́n àwọn ń bẹ̀ wọ́n àwọn bàbá tí wọ́n náà tì mọ́lé yẹn kó jọ kó má jẹ́ kó pẹ́ mọ́ kó ṣe arrangement pẹ̀lú àwọn tí wọ́n gbé àwọn bàbá yẹn láti lè tú wọn sílẹ̀ mẹ́sẹ̀gì yìí fún the whole Ọ̀yọ́ state government including the governor ìyẹn engineer Ṣèyí Mákindé wọ́n ní nítorí pé gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ pé àwọn Fúlàní tó ń ṣọṣẹ́ yìí wọ́n ń ṣiṣẹ́ yìí láti lè febi pa ìran ọmọ Yorùbá wọ́n náwọn ọ̀dẹ̀ ní dojú àwọn àwọn ò ní sùn kalẹ̀ kí wọ́n máa fìyà jẹ ọmọ Yorùbá kankan ní gbogbo ibikíbi tó bá wà wọ́n ní kí n bẹ̀ bàbá wa náà President Bola Ahmed Tinubu ìyẹn pírẹsidẹ́ǹtì olórí nàìjíríà lọ́wọ́lọ́wọ́ pé àwọn ń bẹ̀ wọ́n àwọn rọ̀ wọ́n pé kó sọ fún ẹnjìníà Ṣèyí Mákindé láti lè gbé ìgbésẹ̀ láti lè fi ààbò tó pé tó yẹ fún gbogbo àwọn ọmọ tó ń bẹ ní ìlú ìlọ́ra nítorí pé àwọn ń kanlẹ̀kùn àwọn máa wọlé dé tí àwọn ò ní sọ pé gbà báyìí làwọn máa dé bọ̀ wọ́n ní kí n sọ fún gbogbo ọmọ ìlọ́ra pé igbe yín ti dọ́ọ̀dọ̀ àwọn àwọn dẹ̀ ń bọ̀ láìpẹ́ láì jìnnà wọ́n wá ní kí n sọ fún gbogbo fúlàní tó ń bẹ ní gbogbo ibi tí wọ́n ń pè ní fìdítì pé kẹ́ bá palẹ̀ mọ́ nítorí pé àwọn máa kanlẹ̀kùn sí yín lára láìpẹ́ yìí wọ́n ní nítorí pé ìjòyè ò lè wà gọ́vnà ò lè wà kí ìyá máa jẹ kéèyàn kọ́kọ́ má dẹ̀ dá sọ́rọ̀ náà wọ́n ní nítorí pé bí nǹkan ṣe ń lọ yìí gbogbo ala ti ń sọpọ látijọ́ ẹ pé security ìdáàbòbò ó ṣe pàtàkì ó ṣe kókó nítorí pé ìlú tí kò bá sí ààbò ó ṣeé ṣe kí ebi kó wọnú ìlú yẹn á dẹ̀ máa mú oríṣiríṣi olè àti nǹkan tí á máa fa ìdíwọ́ fún àwọn aráàlú náà wọ́n wá ní kí n sọ fún ẹnjíníà Ṣèyí Mákindé pé eléyìí ò ń ṣe pé àwọn mú ìjà wá àwọn kàn ń ràn wọ́n lọ́wọ́lọ́wọ́ pé kó pe commissioner for police kó gbègbésẹ̀ láti tẹ̀síwájú láti máa lọ sí ìlú lọ́ra nítorí pé àwọn ti wà nísàlẹ̀ o wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ pé àwọn ti wà ní ìsàlẹ̀ àwọn máa kàn síbẹ̀ tán láìpẹ́ láì jìnà tábà máa jáde padà kọ́ máa sọ pé ìjà là ń gbé bọ̀ eléyìí ò ń sọ̀rọ̀ ìjà nítorí pé gbogbo wa náà láti ń gbọ́ a dẹ̀ máa fi fọ́nrán kan wọ̀ a tún máa plé fọ́nrán kan tí bàbá wa ṣe láìpẹ́ yìí nígbà tí a lọ sí ìlú Gangan ní twenty twenty one nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn wa láti twenty twenty one títí di wákàtí ṣé kò tí tó pé kí wọ́n fi ààbò kan fi ṣe fún gbogbo aráàlú ni ìyẹn ni olóyè Dr. Sunday Adeyemo. ló ní kí n sọ fún Ọ̀yọ́ state governor nítorí pé táwọn bá dé kí wọ́n má sọ pé òun fẹ́ wá da ìlú rú ni ìyẹn làwọn ṣe rán mi jáde léèdí pé àwọn ti wà ní ìsàlẹ̀ wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ pé òun ti wà ní ìsàlẹ̀ òun ń bọ̀ wọ́n dẹ̀ ní kí n sọ fún bàbá wa ìyẹn ọba Stephen Olúwafẹ́mi Oyèníyì wọ́n ní kí n kí bàbá pé ẹ kú rọ́jú ẹ kú bó ṣe ń lọ nítorí pé ẹ̀yin tí ẹ jẹ́ àwọn ọba wa ẹ ti pariwo títí fún ìjọba ti state àti local government wọ́n wá ní kí n bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó sọ fún inspector general police kó rán àwọn èèyàn lọ sí ìlú ìlọ́ra nítorí pé táwọn bá dé gbogbo fúlàní tó ń bẹ níbẹ̀ pátá ló gbọ́dọ̀ kúrò àwọn ọ̀dẹ̀ ní gbọ́n kankan nítorí pé ìlú ò lè wà kí ó má sí ààbò fún àwọn aráàlú ẹjẹ́ agbọ́n tí olóyè fi sọ nígbà tí wọ́n jáde níbi ọdún méjì mẹ́ta sẹ́yìn nígbà tá à ń pariwo náà pé wọ́n ń fi ara ni wá eléyìí ò lè máa lọ bẹ́ẹ̀ ẹjẹ́ àjọgbọ́n fọ́rọ̀ yìí ń padà bọ̀ orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Ìgbòho wọ́n lè máa yọ ọmọ Ìbàdàn wọ́n lè máa pè ẹlẹ́mìí àpè ní Ìbàdàn so ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń gbé lóde kejì tó bá jọ ọmọ ọbọ mi ó kọ ìlú tó ti wá yẹn náà máa fi pè é níbi tó ń gbé èmi náà jẹ́ kan náà tó kópa nínú ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbọ́ sórí ogun yẹn tó ń gbọ́ gbogbo pa tí mo kó mẹ́rin ah ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bàbá yẹn ń gba ogun ó ṣe báyìí ó ṣe báyìí ó máa ń jẹ́ kí ẹlòmíràn pé ah ọkùnrin ni akíkanjú ọkùnrin ni gbogbo wa wàhálà ládọjà àtàwọn bàbá dídí búmbàdàn náà gbogbo àwọn tí wàhálà yẹn sojú wọn wọ́n fẹ́ impeach ládọjà wọ́n fẹ́ yẹ ládọjà ń pò wọ́n fẹ́ gbàjọba lọ wọ́n fẹ́ yẹ ládọjà jẹ nǹkankan tèmi dẹ̀ dúró tì ń gbà yẹn gbogbo àwọn tó rí pa tí mo kó láti pé kí wọ́n rí ládọjà yẹn jẹ́ ń gbà yẹn sùtẹ́lómi bá rí mi èrò yẹn mo gbé ah ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìyẹn bí wọ́n ṣe bọ́ta ṣe pọ̀ tó ọlọ́run ṣẹ́gun wọn fún èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn fúlàní yẹn ni pé ẹnu yorùbá gbọ́dọ̀ kò tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ka bá fúlàní jà káwọn bàbá wa gbogbo àwọn bá wa gbogbo àwọn bàbá bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítìn kàn dẹ̀ fún ara pé tó àwọn ọmọ yìí o kí ròyìn dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n wọn ò tó ń tán pera wọn wọn fọlọ́ búra fún yín wọn ò tó ń tán pera wọn ọlọ́run bá lọ́dún máa rè ń bọ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàtà jogún náà bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ̀rọ̀ lóko míì táwọn bàbá bá mọ̀ pé yà ń jẹ àwọn Yorùbá kàn pé gbogbo wa sí mítìn kàn pé Ọọ̀ni kàn pa láàfin kàn pa àwọn bàbá Àwùjalẹ̀ gbogbo àwọn ọba yẹn tó bá jókòó kàn á pè wá kàn invite gbogbo wa wá ọlọ́run bá lálágbára èmi ò tó nǹkan kan àwọn tó tún lágbára dúró wá pọ̀ lọ pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kán pé gbogbo wọn jọ so tìyẹn sì tó máa pè wọn jọ tó bá mọ̀ pé lè kan ruwa náà ipá náà sì lè ní pátá lè kó kọ́ pè wá káwájọ jókòó káwo bá a ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan ẹ̀mí gbọ̀n kankan mọ́ ẹlòmíì bá ń gbọ́n gbòó ni kò wúrí mi rí ẹlòmíì á ní olùkọ̀mándì mọ́ olójú àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíì á ló lè ṣe báyìí sí nǹkan tí mo sọ yìí ẹlòmíà sì ní ẹnu ni so àwọn tí wàá mọ sọ pé ẹnu nìyẹn èmi mọ bẹ Ọlọ́run kí nǹkan bẹ̀mí àti wọn pọ̀ <laughs> wọn lè rí pé kì í sọ̀rọ̀ ẹ̀nà ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóun dìde ṣe èmi ìwọ ni mi Sunday Igboho mo wá bọ́ ọ̀tá o àbá ah, nígbà tí wọ́n bá fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìdé yóò ju togun boko haram tó ń jẹ́ haúsá lọ wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ń ṣe haúsá tó mú jẹ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn wọ́n yìí máa lọ́wọ́ torí pé àwọn Yorùbá kan náà ni ọlọ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ṣe wọ́n ṣe nu pa ẹ̀ làwọn ọmọ ọ̀hún ayákìlá làwọn ọmọ bẹ́ẹ̀ wọ́yẹ ta la parí ta ìyá yóò la parí ìbíjà iná làlá fẹ́ gbé ó tó fi gba sùúrù nìyẹn ó gbọgbọ́n kì í ṣe nǹkan tí yẹn kàn yóò kágbára ọrùn tó kó funpa tó kó lóńdè tó gbé bọ̀kọ́rùn tó lọ́fẹ́ lọ pàdé fúlàní o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ nǹkan wọ́n sọ di nǹkan mímọ́ yẹn lọ́wọ́ àfi kéèyàn jókòó kó lọ́wọ́ àwọn bàbá yẹn táwọn bàbá yẹn ó ṣèwé kán sáyìn fún wa pé àwa la ṣèwé gbogbo ibikíbi tí ilẹ̀ Yorùbá dé ẹ lọ ṣàbò lórí ẹ̀pà àwọn ọmọ tẹ bá mọ̀ ń bẹ ká ṣàbò àwọn ọmọ ń bẹ àwọn ọmọ ń bẹ ńlẹ̀ńlẹ̀ bàbá mi àwọn ọmọ Yorùbá ń bẹ ńlẹ̀ tí wọn ò ní sá rárá àwọn ọmọ tẹ́wọ̀n tán jó àwọn ọmọ tẹ́wọ̀n tán jókòó wọ̀nyí wọn yìí sọ ọmọ wọn ìṣẹ́ran rírọ but ọgbọgbọ́n àlèkàn sọ pé ẹ mọ lọ sí Ìkirè ibi tí wọ́n ti ń kidnap Yorùbá ẹ mọ lọ Òṣogbo ẹ mọ lọ lọ́rin ẹ mọ lọ sí yóò di nǹkan mímọ́ wa lọ́wọ́ tó bá ti dá wọn lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ni bàbá wa lẹ Yorùbá ń bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n dẹ̀ sọ̀dàlẹ̀ bàbá tí fìyà jọmọ káwọn náà bá gbádá rẹ̀ kan ó tì wá síwájú bàbá lọ bàbá nílọ káwọn bá gbádá rẹ̀ kan ní ká nìṣó níbẹ̀ bàbá lọ bàbá nílọ bàwọn gángan ò ṣe bẹ́ẹ̀ torí ohun táwọn bàbá àwọn bàbá àkànnà ń bẹ tó ń gbà ń bẹ̀ àwọn oníṣẹ́ jù fáwọn lọ bọ̀ táwọn bá jẹ́ bàbá dáadáa tí wọ́n dẹ̀ fẹ́ fi àtúbọ̀tán rélẹ̀ fáwọn ọmọ wọn kọ̀ ẹ̀kún gbàbọ̀dẹ̀ fún yorùbá ọ̀ ẹ̀kún pè wá ká bọ́ta ni káwọn dẹ̀ dúró tiwa pé ó yẹ nìṣó níbẹ̀. That was three years ago. látọdún mẹ́ta náà kò tí ì sí any changes gbogbo alárántí tó ṣẹlẹ̀ ní the massacre ní ìlú Ọ̀wọ̀ ní Ondo State nígbà táwọn Fúlàní wọlé tí wọ́n ṣe oríṣiríṣi ọṣẹ́ mélòó mélòó la fẹ́ máa kà tí a máa wá jókòó tí a ní sọ fún àwọn gómìnà wa pé security ilẹ̀ Yorùbá ọwọ́ wọn ló wà àṣẹ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ọwọ́ wọn ló wà àmọ́ aráàlú ò ní wá jókòó kí àwọn Fúlàní máa pa wá nítorí pé evidence sọ fún wa pé àwọn Fúlàní yìí iṣẹ́ tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ ba ilẹ̀ bàbá wa mọ́ wa lọ́wọ́ ṣé ká jókòó ni ìyẹn ni wọ́n ṣe ní kí n sọ fún ẹnjìnìà Ṣèyí Mákindé ìyẹn gọ́fúnà Ọ̀yọ́ state pé àwọn bẹ̀ wọ́n kó gbègbésẹ̀ kó má pẹ́ àmọ́ àwọn Fúlàní tó ń bẹ ní Fìdítì wọ́n ní kẹ́ máa palẹ̀ mọ́ sílẹ̀ torí pé a kàn sí tán láìpẹ́ yìí olóyè Ìgbòho ló rán mi síta and once again as the day is the first April 2024 this is not April fool this is a message on behalf of Dr. Chief Sunday Gbowo as the spokesman Olayomi Koiki to say to the governor of Oyo State and also the president of the Federal Republic of Nigeria that the current threat of the Fulani attacks on the people of Ilora land in Oyo State must come to an end. And this also to our royal father, Oba Stephen Oluwafemi Oyeniyi, ọ̀párìndé tù kábíyèsí o the akibo of Ilora land that there is now message that has come to his desk about the cry of the people of Ilora land from the attack from the Fulani terrorists, which has been going on for a very long time. And this time around, he would not sit back while those in those community are being attacked and they are currently not able to go back to farm with so much evidence that has pointed out so much of our time in the last four years that the attack is a deliberate act. And that attack is not coming to an end anytime soon. Bóyá ẹ ti gbàgbé ni, let me remind you some of those attack in Fulani attack in Ondo State. Let's listen to this. We come back in a minute for that. Uh, let's listen to the late Malapia that warned us before he was killed of many attacks that is a deliberate mission for the Fulanis to take our land. Security is paramount and Dr. Chief Sunday is now concerned more than before for the insecurity in the southwest part of Nigeria. And this is why he has said that by the time he comes out, he will not be pointed out as someone that wants to destabilize Oyo State Let us remind Oyo State Governor that this is what happened when Igogon was attacked. And the governor of Oyo State, Engineer Seyi Makinde, kept mute until many lives were lost in that axis. He said, I should give warning to all the Fulanis that he will be coming down anytime soon. And they should be prepared because we cannot sit back and continue to allow you to destroy the Yoruba farmland, to kill as many of innocent Yoruba people. Under the former President Muhammadu Buhari, 28,000 Yoruba people were killed by the Fulani terrorists. Let's listen to the late Malapia warning he gave us before he died. Which, which is, which, which is, is Do you, Do you think, think the government is unwilling or unable to protect the people of southern Kaduna? In fact, it is not only unable, it is unwilling, and we have good reason to feel that they are part and parcel of the killers. Let me make some revelations to you. That's a very big that's a very big allegation, Doctor Obadiah. The government is, part and parcel of, of the killers. Yes. That, that's big. Yes, yeah. Okay, how would the government just say, oh, it is revenge killing and so on? Then you leave it there. Oh, because it is revenge killing and so on and so forth. The body language of this administration the body language of the state government shows clearly that they have a hand in the killings. No doubt about it. Because, you see, General Abacha, hmm. and people don't give him his due. Do you think you'd have tolerated such nonsense? And let me make some revelations because some of us also have our own intelligence networks. Okay. Okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders, one or two who have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown, moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase two. The phase two is they will go into the urban cities going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. And that is a message that Malafia told us about over two and a half years ago before he was killed. May his soul rest in peace. Like I said, this is not an April Fool message. This is a direct message coming from Dr. Chief Sunday Igboho, a human rights activist, someone that loved the Yoruba people and will not sit back when crime and so much evil is committed in the Yoruba land that is giving really, really serious concern as we know that the Nigerian economy is completely down and the little farming that many of our fathers, our brothers, our uncles are using to survive is now under threat by the Fulanis bàbá wa Sunday wa ní ẹ̀yin tí ẹ mú àwọn bàbá yẹn sí ibi tẹ́ mú wọn sí wọ́n ní ẹ má jẹ́ kó pé twenty four hours kẹ́ release àwọn bàbá yẹn nítorí pé tí tí ó bá mú àwọn èèyàn ní north tó ń pààyàn ṣé ẹni tó ń pààyàn ló máa mú ni àbí ẹni tó mú complain wá lẹ́ẹ̀kan sí i a máa play fídíò àwọn ìlọ́ra community tí wọ́n wá fi ẹjọ́ sùn fún Ọ̀yọ́ state governor bàbá wa olóyè ni àwọn ò gbé ìjà wá o àmọ́ àwọn ti wà ní ìsàlẹ̀ àwọn máa kàn sẹ́yìn ìlọ́ra land láìpẹ́ láì jìnà kẹ máa múra sílẹ̀ fáwọn ẹja agbọ́n táwọn community yẹn sọ ká tó wàá máa tẹ̀síwájú pẹ̀lú program tá a fi ṣe lénìí orúkọ tèmi ni ọláyọmí kóìkì ìyẹn agbẹnusọ fún bàbá wa olóyè dr sunday ọmọ adéyẹmọ ìgbòho ṣá. ẹ̀yin ọmọ nàìjíríà ẹ tún wá gbọ́ tuntun ní ìlú ìlọ́ra ó gba àwọn tí ẹ̀ ń wò yìí ọmọ bíbí ìlú ìlọ́ra ni wọ́n àgbẹ̀ ni wọ́n àwọn kan ń bẹ tí wọ́n pè ní agro rangers àwọn agro rangers yìí láti inú civil defence ni wọ́n ti yọ wọ́n àwọn yẹn ni wọ́n rí sí àwọn àwọn àgbẹ̀ àti fúlàní bí wọ́n bá fi màálù jẹko àbí nǹkan kan ṣẹlẹ̀ nípa àgbẹ̀ àti fúlàní ó kọ́ yín àti ní tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. orúkọ mi ni awóyalé samuel olúyẹmí láti ìlú ìlọra níjẹta tí bàbá lọ sóko. bàbá wo. bàbá kókó ọlá iyọlá bàbá lóko láti lọ nu sakasu nínú oko wọn tó bàbá nígbà táwọn dóko àwọn ti bá àwọn fúlàní nínú oko àwọn báwọn ti wá yọ lọ́ọ̀kan tí wọ́n bá ń sọ fáwọn pé àwọn pẹ́ a ẹran àwọn àbápẹ ẹran pípa báwo ni lọ́wọ́ ń pèsè bí oògùn tí ìwọ́dà oko ni fúnra fúlàní náà lọ bẹ̀rẹ̀ tí ń sa oògùn tó bá bọ́ tó bá dúró bí báyìí yọ sa oògùn tó bá bọ́ bẹ̀rẹ̀ yọ sa oògùn ń sa oògùn bàbá kíá àwọn ò oògùn sóko àwọn ọmọ kankan nípa oògùn ìyẹn ti ń sọ lọ́kọ̀ pẹ́ náà lọ́ba pe àwọn agbórinjà àwọn agbórinjà bá dé ìyẹn bá gbé bàbá ìyẹn àwọn tó wà lánàá títí tó di èdòní kó tó di pé gbogbo ẹgbẹ́ àgbẹ̀lọ́ba bàbá ìyàwó àtàbúrò wọn amẹ́tẹ̀ẹ̀ta yẹn sì gbé wọn nínú oko nù pé bàbá ní ọ̀dà òkú sí inú oko. inú oko ta ni. inú oko bàbá inú oko kasu bàbá tó kọ bàbá tó kọ ọlá ìyọlá inú oko bàbá gangan ni o ibùdó tí wọ́n sì jìnnà gidi sínú oko bàbá. inú oko bàbá. bẹ́ẹ̀ni. fúlàní sọ pé bàbá da oògùn sínú oko. oko fúnra fúlàní ní sì wá ń sa oògùn àwọn oògùn tó ní ẹ dà òun náà ní ń sà á ọwọ́ adigun àbọ̀ máa tẹ̀lé wọn sẹ́ríkì yòyó. sẹ́ríkì yòyó nílùú lọ́ra bẹ́ẹ̀ náà. wọ́n wá pe agro rangers àwọn wá gbé bàbá wọ́n wá ti bàbá mọ́lé. olóyè ní kí n sọ fẹ́yìn agro rangers twenty four hours kẹ́ fi bàbá yìí sílẹ̀ kí wọ́n lè padà sí ilé láti lọ bá àwọn mọ̀lẹ́bí wọn so bí a ti ṣe gbọ́ láti àwọn community yẹn lẹ́ẹ̀kan sí this is not an April four message this is a press release coming from our father on his behalf as a spokesman Olayomi Koiki to say to Oyo State Governor Oyo State government the speakers and likewise all the representative of Oyo State, to please put all the measures in place and protect the Ilora land. Wọ́n ní Kinki is Royal Highness Ọba Stephen Olúwafẹ́mi Oyeniyi Ọ̀pánìdé the Akibo of Ilora land pé Kinki dáadáa bàbá pé ẹ roju rọ́jú pé gbogbo ẹ̀ ó máa wá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnà odò àgbélẹ̀ Yorùbá o gbogbo àwọn tí wọ́n ń da ilẹ̀ Yorùbá láàmú àwọn onílẹ̀ pátápátá wàá ṣọṣẹ́ fún wọn àmọ́ àwọn oníjókòó kí a jẹ ọmọ Yorùbá kankan ní wákàtí lẹ́ẹ̀ní lọ́la àti lọ́túnla tó bá ṣe ń dọ́dọ̀ àwọn àwọn á máa gbé ní kẹ́ má rò pé àwọn ṣeré o àwọn ti wà ní ìsàlẹ̀ àwọn máa kàn sí ìlú ìlọ́ra láìpẹ́ láì jìnnà so bí yẹn ṣe jẹ́ nìyẹn so we're gonna move swiftly and kickstart with the program of today there's a lot to catch up with my name is Olamide Koiki sit back and let's first listen to this and when we come back we start the Monday bank holiday program as we continue the right to self-determination. Self-determination is an inalienable right, and the government of President Fola Tipola Ahmed the European Union, the African Union, the seven continents of the world will respect the Yoruba people that are saying they've had enough of living together in the one entity known as Nigeria. Sit back and let's enjoy the program. But for now, we take a short break. nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa kọ́kọ́ ń bú ọba tá à ń bújòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bọ́mọ́ pẹ́rẹ́ àmì padà ẹ mọ̀ jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ mọ̀ bolóṣèlú kankan àwọn ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọba ò lè sọ ìjòyè lè sọ ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká bá àwọn bàbá àjàmọ́ ẹ má jẹ́ abú wọn mọ́ ẹ má jẹ́ àṣẹ wọn ará pẹ̀lú wọn àwọn àtọ́ bá jó lóṣèlú tá a bá fi kàn rìn wá lọ́wọ́ á pè wọn mọ́ra láàfin á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ ẹ má jẹ́ àṣejẹ̀gbọ́n ẹ má jẹ́ àdàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì ṣèjẹ̀gbọ́n a lè gba ẹ̀tọ́ wa láì a lè gba ẹ̀tọ́ wa láì gbogbo protest mo ṣe ní ìlú Nàìjíríà mi ò rí ibi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ò bá sólówó lára ń dì mọ́ gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó dé pé mo dìde fún jà Yorùbá big man ni mí àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ ni mò ń fẹ́ ni kí n sọ yìí tí mo fẹ́ mo ní ìsọ̀rọ̀ owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ kí n wọ gbowó kí n gbéra kí n pé mọ̀ ń lọ́dọ̀ bá gbowó mọ̀ ń lọ́dọ̀ oníbodè òfin gbowó kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ̀ rìn bọ̀ kí fúlàní mọ̀ dàmí dúró ń títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ̀ gbé lọ àwọn bàbá wò lè lóko mọ́ n lè lóńdò ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wa lẹ̀ ká sọ fún wọn kí wọ́n wa fọwọ́ tì í wa. mo kí gbogbo wa nílé lóko ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti tún darapọ̀ mọ́ wa ní ẹ̀ní gẹ́gẹ́ bí ìṣe wa níbí níbi tí a ti máa ń sọ nípa ìdí pàtàkì àti kókó tí a gbọ́dọ̀ kúrò lára àwọn ìdí náà ni ẹtútù gbọ́ nígbà tí wọ́n tútù àtáàkì àwọn ará ìlọ́ra community kò ń ṣe bẹ́ẹ̀ nìkan náà ni gbogbo oríṣiríṣi bí ti ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ó káàkiri ni àmọ́ kọ́ba elédùnmarè kó túbọ̀ ṣàánú ìran ọmọ yorùbá akí wa ìyẹn alànà professor adébánjí akíntóyè the leader of the yorùbá self-determination and the leader that controls everything that gives us the directive to how we will live nigeria any other person tó bá ń give directive they have the right to do so but the question is but the question is whether they are doing the needful it is entirely up to them but in tí a mọ̀ ni pé ó bẹ́tà ká ní one pilot than pé ká ní multiple pilot to ń gbé wa káàkiri nítorí pé ìran Yorùbá a máa ń wà tú à ń fẹ́ gbà fún ọ̀gá ara wa ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ṣe fẹ́ gbà fún bàbá Akíntóyè lóòótọ́ bàbá Akíntóyè àwọn ni wọ́n sọ fún wa pé Nàìjíríà tí gbogbo wa ń pọ́nlé yìí kò ń ṣe ìlú tí a gbọ́dọ̀ pọ́nlé mọ́ and uh, as we know many people do not want to accept that ìyẹn lóríṣiríṣi ẹgbẹ́ ṣe wá jáde ẹgbẹ́ this ẹgbẹ́ that but we can only say that under the leadership of Professor Banji Akintoye the oracle himself there is just many groups that have been set up and all those groups have now been asked to congregate together and have them join YSDM ìyẹn mi pé ẹgbẹ́ tọ̀dọ̀ tiẹ̀ pé o máa parí ẹ̀ pé o ní máa lò mọ́ but we still have some that are very very adamant wọ́n They accept pé YSDN òun ni the vehicle that is propelling the Yorùbá self-determination so tó bá wà nínú any organization àbí nínú WhatsApp group máa béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ ẹ ti darapọ̀ mọ́ YSDN kó má jẹ́ pé àwọn tí onítìrí ló wà pẹ̀lú nìyẹn which everybody knows that they are just not going anywhere. It doesn't matter how much of our rhetorics are listened to our broadcast with uh, the last one she did, again in her darkness, a leader that cannot come out to say to the Yoruba people pé òun lòun bá yín sọ̀rọ̀. Ṣé kò ń ṣe pé ọmọ Yorùbá tí a rò pé ẹ ẹ ẹ nílàkàyè nígbà tí àwa ń jáde nísìn àwọn òṣè máa fi nǹkan bojú kẹ má rí wa kakọ̀ máa fẹnu sọ̀rọ̀ nìkan. It shows that she is not capable to be a leader and she is not a leader. She is just a misleader ẹni tí kò fi gbà fún ọ̀gá ẹ̀ ni ó dẹ̀ máa gbà fún ọ̀gá ẹ̀ nítorí pé bàbá Akíntóyè ni ọ̀gá gbogbo wọn àwa làwa wá rọ̀gùn mọ́ bàbá Akíntóyè àti olóyè Ìgbòho àti gbogbo àwọn ọmọ tí bàbá bí bó bá wọn ní tìrí kó sọ̀rọ̀ láti sìn títí dọ̀la kódà ó sọ nínú broadcast tí wọ́n ṣe pé àwọn ìtẹ̀ tìrí half a million dollars tán wá pé àmọ́ ìyẹn ò ní dá adelé dúró mo tún sọ mo fi gbogbo ọkàn mi sọ pé adelé kankan ò wá gbogbo ẹni tó bá ń sọ pé adelé ń bọ̀ ẹ̀ ń waste time ara yín so we better sit back and understand that there is only one leader and that is Professor Adebanji Akintoye kò ń ṣe leader tó ń bá yín sọ̀rọ̀ nínú òkùnkùn ṣé ọmọ òkùnkùn lẹ́yìn ni ṣèbí púpọ̀ nù ilẹ̀ sọ pé ẹgbà fún Elédùmarè ẹgbà fún Jésù ẹgbà fún ànábì ẹ ṣe wá ń jẹ́ kí èèyàn tó ń bá yín sọ̀rọ̀ tó ń bá yín sọ̀rọ̀ látara inú òkùnkùn à ń sọ pé à ń wá ìmọ́lẹ̀ àtúnríyàn tó bá ń sọ̀rọ̀ nínú òkùnkùn but that is entirely up to you but one thing is ìwọ tó bá wà on the direction of Baba Akintoye máa bi àwọn gúrùpù ẹ pé ṣé o wà lábẹ́ YSDM which is the vehicle yes a ní ìlànà a ní ìfẹ́lódùn a ní this a ní that but you must have representative under the YSDM and the YSDM is the vehicle that is moving this movement forward. So as we continue our campaign, there is a lot that we talk about on this platform. There's a lot that we catch up with. But one thing tó yẹ kí my máa béèrè lọ́wọ́ rẹ ni pé kí Do you still want a Nigeria or do you want a Yoruba country that works? Mo kí ẹ̀yin tẹ́tí darapọ̀ mọ́ wa, mo kí Muki brother mi Ṣẹ́gun Ọ̀nà and also for the super chat Dr. Sunday Adéyẹmọ Igbowósà ni Akànni Òdùà. Muki Mr. Akande. Muki Mr. Akeem Olúwadámiláre. Muki Mr. Shikiru Alani True Heart. Prince Benga Ajayi Mukiyin Tokyo underscore seven seven eight welcome to the program Babawa Wasiu Akinyele Mukiyin sir. Muki Ọpẹ́ nílùú Ọjà Ọ̀dàn mo kí brọ́dà mi Abiodun George mo kí Mr Taiwo David mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbogbo ibi tí olúkálukú wá wà ní ìlú Woolwich mo kí ẹ triple DRS mo kí bàbá wa agbára àti ògo mo kí ìyá wa Sherifat agbábíàká mo kí ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ lọ́tún lọ́sìn àtẹ̀yin máa gbọ́ program yìí later mo kí àwa Idris abimbola, Ọmọ́táyọ̀ Atowójú mo kí yín Gbẹ́ngà Ayọ̀délé mo kí Yorùbá níyì mo kí yín Nurudeen mo kí Dr. Zabi àwọn ni chairman Yorùbá World Media ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́ Wednesday Wednesday àti àwọn ọjọ́ tó kù tí a fi ń bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ láti Yorùbá World Media lẹ́tí máa ma gbọ́ àwọn nǹkan tí ó yẹ kẹ́ gbọ́ mo tún rọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ program táwọn èèyàn máa ń sẹ́ǹdì sí wa oríṣiríṣi bloggers ló wà tó yẹ pé headline tó bá lò lè fi lọ gbọ́n kan sọ let me say that ẹ bá máa gbọ́ the confam and the authentic news about update lẹ́yìn tí ẹ bá ti gbọ́ ní ara ysdn ẹ gbọ́ ní orí yorùbá world media and all the independent yorùbá media by now gbogbo wa láti mọ̀ wọ́n lóòótọ́ a lè stop gbogbo ọmọ yorùbá tó ń sọ̀rọ̀ àtẹni tó ń sọ pé ìgbòho ṣe ìyàgbẹ́ tán ni ìgbòho ṣe èdè ni àti ìgbòho kìíní kan until ti bá jáde ni mo lè sọ pé ìgbòho wà níbi báyìí àbí kan báyìí ni ìgbòho sọ any other thing tẹ́ bá ń gbọ́ níta tí kò bá ti wá látẹnu èmi Ọláyọmí Kóìkì it is just a mere say kò wá directly látọ̀dọ̀ olóyè Ìgbòho bí olóyè bá fẹ́ bá mi sọ̀rọ̀ á pè mí á rán mi sí gbogbo ọmọ Yorùbá àti àgbáyé which is exactly what we have done today so any other one tí ẹ bá ń gbọ́ pé olóyè sọ báyìí olóyè sọ báyìí wọ ọgbọ́n kankan olúkálukú kan sọ tiẹ̀ láti fi mú traffic wá ni kódà mo lè sọ fún yín pé èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti fi orúkọ lóyè fi ṣe immigration tí mò ń sọ àwọn òlu náà èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti confam mi pé orúkọ lóyè làwọn fi ń ṣe ìwé ìlú gbé ìlú níbi tó wà that is how powerful that name is today èèyàn mẹ́wàá ní different continent ni wọ́n ti pè mí pé bàbá Koiki àwọn jẹ́ lọ́ntí wọn ní orúkọ lóyè làwọn fi ń ṣe ìwé àwọn eléyìí ń sọ̀rọ̀ irọ́ with evidence tó sẹ́ndẹ̀ sí mi so tẹ bá jókòó tí ẹ ń gbọ́ pé yàn kọ́kọ́ sọ headline ẹ Ìgbòho sọ kinní kan ẹ Ìgbòho ṣẹ̀dé ni ìníkan kinní kan tẹ́ ẹ bá ti gbọ́ láti ẹnu tèmi you are just listening to hearsay. mo kí àwa Rukayat mo kí bàbá wa ọmọ Yorùbá tàtà mo kí màmá wa comfort mo kí ìyá wa Bọ́lá mo kí ìyá wa mo kí ìyá Comfort mo kí màmá tó bí mi lọ́mọ mo kí àwọn ìyàwó mi mo dẹ̀ kí àwọn ọmọ mi náà mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ìbànújẹ́ ló máa ń jẹ́ fún wa mo bá sísá wa kan sọ̀rọ̀ tó ní ọmọ tó jẹ́ mẹ́ta disability òun ṣe ni mo ti mọ̀ pé a ti mọra lórí Facebook yìí ó ti lọ bí almost two thousand and eight if there about I can't remember precisely ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní nílùú èkó bẹ́ẹ̀ yẹn tó ń tọ́jú tó ní disability and we can understand what that means for a mother that does not have any support from the system lóòótọ́ wọ́n lè máa rí support from different people but ṣé ó dàbí pé kí wọ́n gbọ́ ọmọ lọ sí hospital kí wọ́n tọ́jú ẹ̀ wọ́n pè mí lórí video call ọmọ yẹn wà ní àwòsàn àwọn àgbà owó pọ́nmọ yẹn mo kàn ń sọ ni this is why i sit here tó máa ń dùn mí pé àwọn ọmọ tèmi náà tó bá sick à ń gbé wọn lọ sí hospital lóòótọ́ nígbà míì wọ́n kàn máa check wọn ni wọ́n á dẹ̀ ní kọ́ máa lọ́lé àwa náà lọ́mọ kéékèèké tó ń tó ń tó máa ń rẹ̀ díẹ̀ nínú ilé but tó bá nídìí ká pe ambulance á pe ambulance tó ń ṣe gbogbo nǹkan náà la máa ń pe ambulance fún nílùú yìí nígbà míì àá wọ mọ́tò lọ bá wọn ní hospital ni tabadẹ̀ débẹ̀ wá tẹ̀sẹ̀ kò ní nídìí pé a ṣẹ̀ máa ní owó kankan kódà tó bá gbọ́mọ yẹn lọ sí hospital ìyàwó mi ò ṣẹ̀ máa béèrè owó lọ́wọ́ mi àfi tó bá kọ ògùn fún nìkan ló máa ní kí wọ́n dẹ̀ máa fún wọn ní discount ṣèbí nǹkan tá à ń fẹ́ nìyẹn irú system tá à ń fẹ́ nìyẹn irú sísítà mi nísìn tọ́mọ ẹ̀ wà lọ́sítítù nísìn wọ́n náà máa ṣe MRI scan kidney scan these are very expensive kò fi doesn't come cheap kò sọ́spítù kan nílẹ̀ yorùbá lẹ́nìí tó máa ṣe check kankan fún yàn lọ́fẹ̀ẹ́ this is the reason why we are saying that enough is enough àmọ́ àwọn kan ò fẹ́ gbọ́ nítorí pé ara understanding wọn ni pé nàìjíríà ṣì máa propel kódà mo rí èèyàn kan lórí social media ó ní kán máa dá five hundred àwọn five million nigerians ló máa cost eye kan ló máa come up to wàá lè fi fight láti fi ṣe twenty twenty seven ẹ wo báwọn ṣe ń ronú ó wà lórí social media lórí X tí a mọ̀ sí Twitter pé kí wọ́n lọ mú five five hundred and these are the group of Peter Obi àwọn sì bìlí pé Nàìjíríà máa work sọtẹ bá rò pé àwọn èèyàn ń gbọ́ gbogbo tá à ń sọ a ṣe flyer a ṣe printing a ṣe sticker a ṣe this a ṣe that we are we are just kind of you know intervale sọ náà lórí social media ni ẹ bá rí traffic three thousand lọ́dọ̀ èèyàn kan èèyàn ò dé abúlé wa let's go back to the grassroots tá a báyìí ti jáde fún rally gidi pé a fẹ́ jáde tí àwọn ysm ló máa sọ gbàtà máa jáde and they will tell us because gbogbo nǹkan ló ní strategy òun ṣe pé kákọ̀ jáde gbùrùgbùrù no it has to be a strategy but while we are waiting for that we can do flyers we can do printout of so many things láti máa sọ fún àwọn èèyàn wa òun ṣe gbogbo èèyàn ló lè gbọ́ ní tá sọ yìí lórí social media yes àwa náà tá à ń lo internet chop a land ni tí ìbá ní internet nínú ilé mi ṣé mo lè jáde wá bá yín sọ̀rọ̀ kò ń ṣọ̀fẹ́ it cost me about fifty three pounds every month lórí router mi nínú ilé bẹ́ẹ̀ ni mo dẹ̀ ń sanwó lórí ti fóònù mi náà tí mo bá ní internet ṣé mo lè bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá rí mi fún one month nísìnyí ni máa sọ pé Koiki ti ṣe kò ṣe Yorùbá nation mọ́ bí wọ́n ti bribe mọ́dẹ̀lì jẹ́ pé mo ní internet tí mo bá lówó ti fẹ́ fi ṣe internet ṣé mo máa lè jáde so ìyẹn la gbọ́dọ̀ máa ronú sí bọ̀ nítorí pé Dúpẹ́ Onítìrí oníburúkú wèrè tó dé yẹn òun ló sọ fún gbogbo yín pé ẹ má dáwọ́ sínú Yorùbá nation mọ́ àwọn kẹrẹ dẹ̀ ń gbowó níbi táwọn wà ní tó ti ń gbowó owó tó ń gbà yẹn nísìn wọn àkáǹtì fún ẹnì kankan pé owó ìkọ́ lọ́gbà ẹ̀ lọ́fẹ́ fi ṣe mo kí àwa títí lọ́lá ṣọ̀ mo kí àwa Bukola Sekinat ẹ̀gbọ́n mi Yẹmí Fatoki mo kí yín so kí ló wá dé tí à ń sọ pé ẹ dáwó ká fi ṣe àwọn nǹkan kan kí a lè bẹ̀rẹ̀ sí pọ̀pẹ́lì ọ̀rọ̀ yorùbá nation yìí díẹ̀ díẹ̀ padà ẹnu náà ó dìgbà tá a bá jáde ní gbogbo wa bá jáde tí tá a bá máa jáde náà àbíṣe àní mobilize ni. a ní kẹ́ máa dá one one pound sínú ysdf ẹ dá two two pound sínú ysdf àwa tá à ń béèrè owó ṣẹlẹ̀ pàkàn ń béèrè owó ni tèmi tá a bá rí la máa lè ṣe tá a bá rí kò sí nǹkan tí mo lè ṣe àkà èmi ò ní time láti wá ṣe program mo lè ṣe five hours but ṣé gbogbo èèyàn tó wà lábúlé wa ló máa gbọ́ five hours program. We need to continue to propel the message of hope fáwọn èèyàn wa nílé wọ́n máa gbọ́wọ́ ní gbọ́ àti understand pé àwọn olóṣèlú ti hold wọn padà for too long àwa la máa wá bring wọn back fún reality kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ní owó because àwọn tó lówó ṣé ṣé ṣé eléyìí tó ń sọ̀rọ̀ restructure Nigeria sí eh, kí ni arákùnrin yẹn pé rẹ̀ eléyìí tá a gbé wá níjẹta tó ń sọ̀rọ̀ pé ká restructure Nigeria ká pè ní United States of Nigeria ṣérò eléyìí nísìn la máa lọ bá nísìn kó fún wa ní five million òun bó dẹ̀ ṣe wáyé nísìn owó tó wà lọ́wọ́ ẹ̀ kò kékeré he has a lot of money but they are not gonna give you the money tẹ́ bá rò pé Dr. Kinwumi Adesina máa fún Yorùbá Nation lówó à ń tọ́ra wa tẹ́ bá rò pọ̀ tẹ̀dọ́lá máa fún yín lówó ẹ̀ ń waste time ara wa àwa tí a believe in it tí a dẹ̀ gbàgbọ́ pé a fẹ́ lọ àwa la máa make a contribution yẹn olúkálukú ló ní role tó fẹ́ play role tèmi lèmi play ẹ̀yin náà play role tiyín. But what we are doing, we focus too much on so many things that are irrelevant to the movement. Let's focus on the message. Yes, a ní ìdíkàwọn èèyàn máa bá wa sọ̀rọ̀ nípa security a nídìí káwọn kan máa educate wa nípa history a nídìí káwọn kan máa prepare mind wa pa máa jà a nídìí káwọn kan máa prepare wa fún research brother mi kan lọ sí Luxembourg ó post àwọn send àwọn fídíò kan sí mi lára àwọn àwọn freelance media tí mò ń sanwó fún ni wọ́n òun àtàwọn ọmọ ẹ̀ṣọ́ rédé lọ ó wà lọ sínú museum wọn a gbọ́ díẹ̀ lára àwọn fídíò yẹn lẹ́nu àti post ẹ̀ already nígbà táwọn artifact wa tó fi ń paṣu ní ní Luxembourg tó ń cost eight dollar láti wọnú bẹ̀ gbogbo pé a fẹ́ gba yorùbá nation yìí it is something that will transform and change the lives of millions of people including our tower. nílùú òyìnbó àjọkò níbí báyìí nísìn kí òkè kí là ń ṣe nísìn à ń ṣe the normal thing tí system ìlú yìí ní ká ṣe à lọ síbi iṣẹ́ à ń tọ́jú ọmọ à ń tọ́jú ọkọ fáwọn tó sì lọ́kọ nílé ẹni tọ́kọ bá ti abuse ẹ ó gbọ́dọ̀ kúrò nílé ọkọ torí pé àlè àkọ kí ọkọ máa abuse ọkọ àbí kí ọkọ máa abuse ìyàwó the whole system is crumbling UK ò dàbí UK ti tẹ́lẹ̀ mọ́ UK ti change gan I've lived here at least to know that this country has changed rapidly and it is still changing so tó bá rò pé wọ́n tó fẹ́ wá àní kó má wà tó bá lọ opportunity láti gba visa náà bọ̀ àwa tá a wà ní bíbá ẹ̀gán sẹ̀ a ti prepare mind wa pé tá a bá ti gba country wa we are we are checking out a check out I need láti gbé anything dání. mo ń bọ̀ gbogbo ẹ̀yọ́ ọ̀dọ́ tájọ́ káàkiri ọ̀dọ́jọ́ ni wá ẹ má jẹ́ kí á fi àyè gba fúlàní lórí àwọn bàbá wa ẹ má jẹ́ ká bú ọba mọ́ ẹ má jẹ́ ká bú jòyè mọ́ nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa kọ́kọ́ ń bú ọba tá à ń bú jòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bọ́mọ́ pé ra mi padà ẹ má jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ má bolóṣèlú kankan ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọba ò lè sọ ìjòyè lè sọ ẹ jẹ́ ká ronú ẹ mọ̀jẹ̀ ká báwọn bàbá àjàmọ́ ẹ mọ̀jẹ̀ abú wọn mọ́ ẹ mọ̀jẹ̀ àṣẹ wọn àwọn ará pẹ̀lú wọn àwọn àgbà tán bá jó lóṣèlú tá a bá fẹ́ kọ́ wọn rìn wá lọ́wọ́ á gbé wọn mọ́ra láàfin á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ ẹ mọ̀jẹ̀ àṣẹjẹ̀gbọ́n mọ̀jẹ̀ àdàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì a lè gba ẹ̀tọ́ wa láì a lè gba ẹ̀tọ́ wa láì gbogbo protest mo ṣe ní ìlú Nàìjíríà mi ò ríbi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ò bá sọlówó lára ń dì mọ́ gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó tẹ́ pé mo dìde fún jà Yorùbá big man ni mi àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ ni mò ń fẹ́ ni kí n sọ yìí tí mo fẹ́ mo ní ìsọ̀rọ̀ owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ gbowó kí n gbéra kí n pé mò ń lọ ọ̀dọ̀ ọba àgbowó mò ń lọ ọ̀dọ̀ oníbodè òfin gbowó kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ́ rìn bọ̀ kí fúlàní mọ́ dàmí dúró ń títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ́ gbé lọ àwọn bàbá wo lè lóko mọ́ n ò lè lóńdò ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wa lẹ̀ ká sọ fún wọn kí wọ́n bá wa fọwọ́ tì í ká lé wọn kó nu oko wa ẹ ṣé mo dúpẹ́ Jésù Olúwa wa. mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i bí a ti ṣe ń darapọ̀ mọ́ ètò yìí ẹ bá wa pín kí ó lè kárí ilé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo ọmọ yorùbá nílé àkósinmi adẹ̀kú ọlẹ́dẹ́ náà torí pé ọlẹ́dẹ́ ti wà ní ìlú òyìnbó fáwọn ọmọ wa mo rò pé bẹ́ẹ̀ náà lórí fẹ̀yìntì ẹ wà nílé kọba elédùnmarè kó túbọ̀ máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ jẹ́ ká tẹ̀ lọ́wọ́ àwọn ìlú lọ́ra yìí ká tẹ̀ understand nǹkan tá à ń pè nílẹ̀ yorùbá díẹ̀ torí pé ilẹ̀ yorùbá ó dùn gan àmọ́ àwọn olóṣèlú tí wọ́n takú bíi fáànù hmm, ká má lọ pé tàwọn ọmọ Ìgbò kan má bínú sí mi lénìí àwọn ni wọn ò fẹ́ jẹ́ kíran Yorùbá kó bọ́ nínú wàhálà tí a wà nínú ẹ̀ yìí àmọ́ tí àwa tó kù bá ti ṣe tán pàpé lọ kò sí bá báńlá ẹni tí ó lè dá wa dúró ọ̀pọ̀lọpọ̀ á ẹ a gbọ́dọ̀ ṣe sùúrù díẹ̀ àti ṣe sùúrù sùúrù náà la dẹ̀ ṣe ń ṣe èèyàn kan ò lè sọ pé a wọlé lọ pààyàn kankan àbí a ṣe jàǹbá a máa ṣí ojú òpó sílẹ̀ náà fún ìtẹ́ bá fẹ́ bá wa dá sí ètò ti ọ̀sán yìí àmọ́ ẹ jẹ́ ká remain focus bí ṣe máa ń sọ plus forty four seventy four zero four four zero five nine one seven òun ni nọ́mbà tí ẹ máa fi bá wa sọ̀rọ̀ mo kí kábíyèsí lẹ́ẹ̀kan sí o nígbà tó ń ṣe ìlọ́radè lélẹ́yìí gbogbo àwọn nǹkan tó yẹ ká máa fi develop ká fi paṣu wọlé kówó fi lè máa wọlé ní àwọn communities wa but nígbà tí kò bá sí security ṣé ìwọ lè lọ sí ìlọ́ra dè lóòótọ́ tó bá tẹ̀ ń ṣe náà bóyá níjọ́ yẹn nìkan wàá gbé security síbẹ̀ nítorí àwọn gómìnà àtàwọn olóṣèlú tó ń bọ̀ àtàwọn dignitaries then kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe tán níbẹ̀ so a kí kábíyèsí lẹ́ẹ̀kan sí i so ẹ̀yin tí ẹ bá mọ ibi tó ń pè ní ìlọ́ra wọn náwọn oríṣiríṣi event tó máa ń ṣe lára náà náà ń pè ní ìlọ́ra day mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlọ́ra community so it's an avenue for cultural display community development ilẹ̀ yorùbá tóbi gan àǹfààní pọ̀ fún gbogbo wa ó máa tó wa jẹ ọ̀yọ́ state nìkan ó tó gbogbo wa pín láti máa jẹ nínú ẹ̀ ká má jẹ́ tí wàá sọ pé ondo ogun state kwara kogi àwọn kan tẹ̀ ń bi pé Koiki mo post map kan pé mo fi kogi sí ni ṣé kogi òun ṣe ọmọ yorùbá ni kogi ọmọ yorùbá ni nígbà míì náà kò ń ṣe gbogbo nǹkan náà táwa náà bá post torí pé a post ẹ̀ káwá sọ pé a yọ kogi kúrò a ti ṣe a ti sọ̀rọ̀ nípa province Taba rántí taba lọ sórí website mi so i'm a move around today because eh, n tó gbé wa jáde gangan ni tó lóye Ìgbòho so ó bẹ́tà ká kàn continue program yẹn ká má tún move lọ sí pé mo máa end program àtún máa padà wá mo dẹ̀ ti kọ́ ti ibi tí mo ní gangan látara ibi tí message tó lóye fi rán mi iṣẹ́ so that kò ní wà too long nínú program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó lẹ́ẹ̀kan sí i ẹ bá wa sọ fún ẹnjìnà Ṣèyí Mákindé pé àmújà wa o àbáyàn kankan já o torí pé nígbà tá a fẹ́ lọ sí Ìgàngán bó ṣe sọ pé olóyè fi wá dà lúrú nìyẹn a dẹ̀ mọ̀ pé olóyè ò ń ṣẹni tó ń dà lúrú àjìjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni and it is a right so kò dẹ́ ṣe tí a máa máa sọ pé ẹ kò ń ṣe right ẹ̀ so lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o uh, mo fẹ́ lọ mú bi tí ìbọn dàbò tẹ̀ ló wà gan sẹ́ẹ̀ tẹ bá rántí ta fi sọ province mo tẹ̀ fi ṣe ẹgbẹ́ ẹni tó bá tẹ̀ ń pè lénìí àfa a ṣe program kan mo fẹ́ kí gbogbo èèyàn ní community yín gangan títí dé local government yín mo fẹ́ kẹ́ máa sọ kí ni wọ́n ń ṣe níbẹ̀ ká ní as a record so bí a máa ṣe program yẹn níjọ́ kan mo fẹ́ mọ̀ ní community yẹn kankan kí ni wọ́n ń ṣe nínú community yín ní local government ẹ ta lè fi sọ pé yes lọ́jọ́ iwájú àwọn nǹkan tá a máa lè develop nìyẹn sòtàbá jókòó pé àwọn àgbáyé máa jẹ́ ká lọ just like that tá a ṣe wàhálà èèyàn kankan fi jẹ́ kí èèyàn kankan free bá ṣe ń ṣerú yẹn ó pé wọn gbogbo ẹ̀ náà láti sọ lóríṣiríṣi so bọ́ mo fẹ́ lọ mú àwọn province yẹn wá I think we have it somewhere oríṣiríṣi document la ní lórí website wa people àjọ ẹ̀kọ́ ti like gossip mo sorry gan ọmọ Yorùbá like gossip gossip yẹn la fẹ́ and I don't blame us because you know ẹ̀hẹ́ eh, òun lélẹ̀ tẹ bá rántí kò ṣe é expand dáadáa ẹ rántí pé we had all these put out at some point nígbà kan lára pé mo ṣì ní lórí software mi but eléyìí ò ní jẹ́ kí n pull it out ní okay a lè change the frame yẹn yeah. no kò ní lọ bẹ́ẹ̀ kò so I think I have to bring it back again in a way that Ali expanded so we have different provinces, nílẹ̀ Yoruba, different provinces that are doing different things so so I will have to do that some other time because kò fún mi ní opportunity láti láti expand it so but ẹ bá lọ sórí website mi ẹ rí gbogbo province yẹn ìjẹ̀bú province kìnnì kan province bishop adesina ló put it ló put it together so we gonna leave that um, then let's come back again not yet. so if eh, there's a lot of history sílẹ̀ yorùbá but nígbà tí àwa gan fúnra wa gan sẹ̀ ah document history wa so And Ilora is a beautiful place. At least I've seen it a little bit, you know, while I was preparing for this program. There's a lot of opportunity tó pọ̀ fún gbogbo wa, but nígbà tí opportunity yẹn wọ́n ti hold wa padà sẹ́yìn. What is the history of Ilora town? Historical fact and record reveal that Ilora was founded, ẹ máa gbọ́, by a famous hunter known as Akibo between the 15th and the 16th century. These are the things tó yẹ ká fi mọ́ra wa but now a ní history kankan kò wà documented kò sí website fún website fún ó yẹ kí irú palace yẹn yẹ kán ní website kó wà in details so that tíyẹn bá gbọ́wọ́ lé báyìí à lè máa rí nǹkan mú jáde níbẹ̀ there's a lot of work that needs to be done eh? so irú bàbá yìí níṣẹ́ mi ò tẹ́ gbọ́ rí founded by a famous hunter ta ni famous hunter yìí ta ló mọ̀ rí tẹ́lẹ̀ these are a lot of things that we don't know àmọ́ àtẹ̀ tí mo ra wa dáadáa tàbá dẹ̀ sọ tàbá wí àwọn kan ní ká ṣọ́tọ̀ fifteen sixteen century tó ń sọ èkó tí sin kankan tó ń jẹ́ nàìjíríà mo ń try láti wá history yẹn jáde ṣe jẹ́ ká lọ sí naira land ká wò bí wọ́n máa fún wa ní kankan so let's read a little bit from you know from the information tafikai látara àwọn tó ti ṣe research díẹ̀ lé lórí àìrango tá à ń sọ lélẹ̀ ẹ sọ̀pọ́tì mídíà ẹ fún wa lówó ká lè máa wọnú gbogbo àwọn community ká lọ máa project ẹ̀ ká àwa ní time aláwọn ọmọ tó wà nísàlẹ̀ àdé employ one or two three more people àárín yẹn ṣe so how do you ṣé àwọn atajọpọ̀ sí lóyìnbó ní ìyàn mélòó ló mọ ìlọ́ra tàn tẹ́lẹ̀ tó bá ṣe pé wọ́n pariwo síta pé fúlàní pa wọn ìyàn mélòó ló mọ̀ we have two mo kí ìyàwó Ifádòyìn Akíndélé George ẹ ṣe gan ni mọ̀ Tokyo underscore seven seven eight mo kí ẹ Kẹ́kẹ́ Kuz mo kí ẹ káàbọ̀ sórí ètò. We have so many things to talk about. 2022 ni wọ́n ti kọ rìpọ́ọ̀tì síta ìyẹn lórí Nairaland ẹ jẹ́ ká jọ kà díẹ̀ ká tẹ̀ mọ history yẹn díẹ̀ nípa Ìlọ́ra land. There are so many villages towns àwọn òbòmí ibi ibi kékeré nílẹ̀ Yorùbá but ibi nǹkan tó gbé dání kò ń ṣe kékeré rárá ẹ jẹ́ kí n reduce the camera tèmi. ẹ so gbogbo kinní yìí ó involve owó we need to do a lot of research research work gangan ní ló wà lára iṣẹ́ ta fẹ́ ṣe tó pọ̀ jù náà kátẹ̀ tó débi tá à ń lọ tó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ló máa wá fọ́ǹdẹ̀ ẹ jẹ́ káwa sì bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ bó tẹ̀ jẹ́ pé state kankan la bá ń lọ gbogbo nǹkan táwa fẹ́ ṣe nìyẹn ṣé nígbà táwa lówó bá a la ṣe fẹ́ ṣe nígbà tó o bá sówó láàkáǹtì mi ṣé màá kàn gbá àwọn ọmọ dìde màá ní ẹ máa káàkiri o so kò possible so we can only do what we can do but uh, you know taba ti dé taba ti dé country wa àlọ́ máa ṣe èyí tó kù nígbà yẹn so ìtaba lè ṣe nísìn la máa máa ṣe so a máa kà ìtaba lè kà lórí social media báyìí náà nígbà jọ máa kà báyìí ni so let's just uh, you know, continue with the program so mo kí gbogbo alẹ́ nǹkan Ojo òjò àlálùbáríkà ló ń rọ̀ yẹn nísìn ẹ́ nílẹ̀ yorùbá náà nísìn àwọn òjò tá a nídìí omi òjò báyìí yan máa ń múni nígbà téèyàn wà ní secondary school lára àwọn omi tó pure ni omi òjò mo kí ẹ Gani Olóyèdé mo kẹ́yìn tẹ́wà lórí mixlr ẹ máa ní full broadcast lẹ́yìn because we started with a full you know, uh, so at, at least you have about two hours so hopefully by that time gan àti fi máa round up mo kí comrade Ògúnmọ́lá ní Ṣèyí Mákindé need a serious case where are they packing the security boat? mo kí bàbá wa Fatai Ọlálékan mo kẹ́yìn tẹ́ darapọ̀ mọ́ wa lórí mixlr we have about eight of you ẹ ṣé gan ni mo kí yín o ẹ bá wa share link yẹn náà síta fáwọn tó bá mọ̀ nípa ẹ̀ Sunky Ìgbéyàwó Ọlákúnlé káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí mo kí bàbá Akíntóyè kọ́lọ́n ọba Elédùmarè kó túbọ̀ bá wa lọ́rọ̀ ẹ̀ ní kó jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ fún wa ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí ẹ bá sọ fún kábíyèsí ìlú lọ́ra pé igbe wọn ti dọ́dọ̀ olóyè Ìgbòho ó náà máa kàn sí láìpẹ́ àdìsọ jù lọ ó dẹ̀ ti wà nísàlẹ̀ I won't say more than that bíá fúlàní ló nílẹ̀ ni bíá wàhálà nílẹ̀ ni ó kù díẹ̀ so ẹ jẹ́ ká lọ sínú history of Ìlọ́ra nígbà tó yẹ pé lára nǹkan tá a gbé wálé nínú nìyẹn Ìlọ́ra a community located in Afijio local government area of Oyo State ẹlòmíì ò tẹ mọ how big Oyo State is àwa wà níta à ń ṣọmọ ọ̀dọ̀ à ń fọbọ́ à ń wa uber à ń drive where we can kódà tí tí Oyo State bá develop kí ni mo fẹ́ máa ṣe ní London kódà iṣẹ́ tí mò ń ṣe nílùú òyìnbó màá wá ṣe màá wá ṣe nínú Ọ̀yọ́ bòmọ ò lè wá nísìn nítorí pé intimidation ti wà kò ní rule of law ó dẹ̀ tún wà lábẹ́ ìlú èrè kan tó ń pè ní Nàìjíríà tó ń dàrẹ́tì òfin tiẹ̀ tí kò ní favour mi ìlú yìí nísìn máa increase salary láti ten pound forty two lọ sí eleven pound forty four kọ́ ni ẹ akọ̀jókòó síbí báyìí sometimes ẹ̀ ẹ̀ tẹ́ mọ bínú tẹ̀ ṣe máa ń bíyàn ẹ rò pé akọ̀jókòó sí ìlú òyìnbó à ń gbádùn ni ìwọ náà máa bọ̀ níbí báyìí kó wá jókòó sí bíbá yìí náà ẹ wọ́n bà gbogbo fámìlì jẹ́ òun ló ń ṣọdún ní Ramadan nísìn àwọn fídíò kan tí wọ́n sẹ́ndì sí mi àwọn àwọn bírọ́dà mi nílé wọ́n pẹran wọ́n ń ṣàsun níwọ̀n bá tọ́ lè rọra ṣe ìlú ogun náà lẹ́dá àwọn fídíò yẹn ẹ nǹkan fresh a máa jẹ́ nílé adìyẹ wàá ṣẹ̀ nìkan bẹ́ẹ̀ lọ pa ni ṣe rò pé bá ṣe ń gbé nílùú òyìnbó tí à ń gbé nílùú àbí ẹ ó pé wa ní jẹ́ ẹ̀ka tẹ̀ tún máa lọ jùlọ gan I don't understand ẹ ẹ̀ ń dúró de àwọn diaspora irú àwọn Akínwùmí Adésínà àwọn tí wọ́n ráyè àwọn tí wọ́n tẹ́ẹ̀pá ayé wọn wọ́n ń gbádùn ni helicopter lọ fi ń gbé wọn káàkiri àti private jet onígbà tí helicopter wọn bá laná tó fọ́ síbì kan la máa máa gbọ́ pẹ̀lú ṣáà mọ̀ pé irú bàbá ayé ti ní helicopter ló gbé káàkiri tó bà gbogbo banking system ilẹ̀ Yorùbá jẹ́ àwọn ọlọ́ba banking system jẹ́ olórí burúkú Sanusi yẹn ọmọ àlè pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ Ọ̀yọ́ state àbá mọ bó ṣe tóbi tó ó jẹ́ ká ní so many things amenities oríṣiríṣi tá a máa ṣe nínú bẹ̀ tó máa tó yẹ pé plane máa máa land ó máa máa take off ni a máa land a máa take off ni ọmọ Yorùbá kúrò ní sá lọ sí a lọ sí Maraka ní Cairo àbí Egypt a lọ máa ṣọlódé láti London ṣèbí Nàìjíríà ló yẹ kó wá bọ̀tọ́ bá wá sí Nàìjíríà family ò ní jẹ́ kó gbádùn nígbà tó yẹ pé family gan ọ̀gbà ó dùn ní Nàìjíríà nígbà tó yẹ pé ìyà ń jẹ yín àdẹ̀jókòó síbi à ń sọ fún gbogbo pé ẹ jẹ́ ká dìde lẹ́ẹ̀kan kí gbogbo wa máa lọ ẹbí ká ṣọ́tọ̀ ìyà máa jẹ òun ló lọ lọ́nkàn yìí. Ìlọ́ra a community located in Apijo local government area of Oyo State was founded by a famous hunter called Akibio mo rò pé mo pronounce it dáadáa Akibio irú àwọn ilé ìnísìn irú àwọn tá a lè Akibio yìí ó yẹ ká mọ̀ tán ẹ̀ dáadáa so irú ọ̀ǹtà yìí ló wà nínú ìlú yẹn làwọn aráàlú yẹn gan bẹ̀rù kí ló dé i don't even understand mo tẹ mọ bíá bíá àwọn fúlàní mọ mọ nǹkan tó rí nìṣe fún wa gan tá a wá di àti wá di ọ̀dẹ̀ àti dundus ẹ má bínú pé uh, sometimes a máa ń bú àwọn ọmọ yorùbá èmi náà wà rárá yín àwa dàbí àwa dàbí ṣùgbùnmù àwa ń sunkún wá síta nǹkan kan ló máa lead sí kankan wọ́n oko wọ́n ń jọko wá àwa jókòó àwa ń ṣe bí ọ̀dẹ̀ à ń ṣe bí à ń ṣe bí ẹni tó rí wa ò pé rárá ah, ọlọ́run bá wa dúpẹ́ fún bàbá olóyè Ìgbòho ọlọ́run bá wa dúpẹ́ fún ọlọ́run nìkan ló lè bá wa dúpẹ́ fún ọlọ́run nìkan ló lè bá wa dúpẹ́ fún because òbúrò la ti ń gbọ́ nísìnyí pé famous hunter kan wà ní ìlú lọ́ra yẹn nígbà kan rí ní fifteen sixteen century ṣé irú àwọn bàbá yẹn nísìn ṣèbí àwọn nǹkan kan ló ń lò níjọ́ náà lọ́hùn ah, lágbára o who was on an expedition according to historical facts and records expedition yẹn ni mo sọ̀rọ̀ lé lórí títí títí lánàá pẹ̀lú lugard tí mo ní kò rí lọ́ọ̀bù lugard ò rí lọ́ọ̀bù ní England ó wá fáwa ní lọ́ọ̀bù lọ́ọ̀bù yẹn náà là ń lò ní sí tí kò ṣiṣẹ́ fún wa tá à ń pè ní Nàìjíríà táwa ń tanra wa èlé ò ní kankan ṣe pẹ̀lẹ́ sìn kò sẹ́ni kankan tó ń báyàn kankan ja ìsìn ọ̀rọ̀ ayé wa lélẹ̀ ọ̀rọ̀ ayé wa tó ti lock sínú Nàìjíríà tó ṣiṣẹ́ òun là ń And at the end of the day, it doesn't seem that many people understand why we are asking for Yoruba nation. Ẹlòmíì rò pé bí àtẹ̀bínú sí Tinubu, kí ni kàn mí pẹ̀lú Tinubu? Ọmọ Tinubu ń gbádùn, Tinubu fún ara ẹ̀ wá òkè. Pátápátá aṣọ ọdún mẹ́jọ, àdẹ̀ lọ, tó bá wá lọ, kí ló máa kù? Ẹ bá bínú àwọn ọmọ ọdún àwọn ilé oṣù gbogbo noise time gbọ́ ní background yẹn, ara àjàsà inú program náà ni. So he settled in the land and later discovered its richness. Wọ́n ní bàbá yẹn ló ló ló ló discover ìlú lọ́ra yẹn ní fifteenth and the sixteenth century. Ṣẹ́rí èmi máa ń láìkì kí n máa rí fifteenth and sixteenth century yẹn ó máa ń jẹ́ ká mọ̀ pé ilẹ̀ Yorùbá ti ń bẹ tipẹ́tipẹ́ so kí ló dé tọmọ Yorùbá lè máa sọ fún wa nísìnyí pé ká sèbù Nàìjíríà kí ló fẹ́ sèbù Nàìjíríà kí ní kùn wà ti Nàìjíríà kí ni ok kí ni partnership wa àti nàìjíríà kí ni kí ni nàìjíríà ní ṣe pẹ̀lú wọ kí ni àǹfààní nàìjíríà fún wọn nísìnyí sọ fún mi ok òfẹsẹ̀bù nàìjíríà ìyí sport nísìn tàbá fẹ́ lọ gbá football wọn mọ̀ ọmọ ibo wọn mọ̀ ọmọ haúsá wọn mọ̀ ọmọ ṣẹ̀kírì tó mọ̀ pé tàbá ti gba country wa àwa nìkan la máa jẹ́ team player tá a máa wà níbẹ̀ kò ní sẹ́nì kankan ká mama máa lọ máa pọ̀ ọmọ Ìgbò kan àbọ̀mọ Haúsá kan àbọ̀mọ ìbíbò kan tó máa darapọ̀ mọ́ wa tá a bá fẹ́ lọ gbá football àwa nìkan la máa jẹ́ ọmọ Yorùbá níbẹ̀ basketball the same thing volleyball the same thing àwa nìkan la máa iṣẹ́ máa wà fún gbogbo wa báwa náà ṣe ń wáṣẹ́ káàkiri a máa ní enough àwọn èèyàn máa ṣiṣẹ́ lọ́dọ̀ wa ṣé ẹ ṣe ó dà pé ti understand nǹkan tó mean pé tá a bá gba country wa it will be a country that àwa la máa kọ́kọ́ gba gbogbo iṣẹ́ ok ìlú yìí nísìn àìmọye àwọn tó ń wáṣẹ́ tó ti ríṣẹ́ nísìn ó ní kẹ́ẹ̀kan nísìn ó ń sunkún ni ẹ jẹ́ ìwò bí mo lè mo lè mú jáde lórí Instagram ó ń sunkún ni ó ní báwo lòun ṣe lè apply fún iṣẹ́ títí títí tí kò má ríṣẹ́ pẹ̀lú gbogbo qualification wọn ó dà pé ẹ̀ tí understand why we are saying we want Yorùbá nation ẹ kò rò pé ara ń kan wá inú bí wa no resident loot rights from Kebbi government palliative ó ní ẹ̀ again ebi náà ni. Eh? Kebbi State òun ni wọ́n náà ń jí ráìsì káàkiri nínú ibi tí gọ́ọ̀mẹ̀ntì tọ́jú ẹ̀sìn nígbà tẹ́bí bá ń pa àwọn èèyàn níbẹ̀ kọ́ ìyẹn tẹ̀kọ́ ọmọ fẹ́ lò nílẹ̀ kejì láti fi lọ mú fídíò yẹn jáde ọmọ yẹn ń sunkún ni gbogbo alátìrí ìyá arúgbó kan náà tó ń sunkún òun àti bàbá àwọn àtọ́kọ ẹ̀ tọ́nà àwọn àwọn àwọn òrè oúnjẹ jẹ ìyànká wọn máa fún wọn lówó irú àwọn nǹkan táwọn èèyàn fẹ́ máa dáwó fún nìyẹn ìjọ ọ̀la fẹ́ máa ṣe gbogbo yẹn dà máa dáwó fáwọn èèyàn ebi ń pa wọ́n lẹ́nu àdáwó síbẹ̀ ebi ń pa èèyàn kan lọ́la àdáwó síbẹ̀ a ní ká ṣe system tó máa ní welfare tó máa tọ́jú gbogbo wa in one go ìyẹn làwa ń sọ. ẹ jẹ́ lọ mú fídíò bèbí yẹn wá fún wa kò tí ì lọ jìnnà náà kó ṣe nígbà ṣe post ẹ̀ láìpẹ́ yìí. ọmọ ẹ̀ ń sunkún ni ó ní pẹ̀lú gbogbo qualification òun ò ríṣẹ́ ẹ máa jẹ́ kí olórí burúkú rẹ́nà Eh, nàìjíríà máa ṣiṣẹ́ ẹ̀gẹ́ ẹ̀ lélẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ǹkan tó sọ níbí. Right now, I don't even have the right to describe how frustrated I am. Because how do you go through the first stage, the second stage, the third stage of a job application process and they now come and tell you that uh, they regret to inform you or we didn't come to inform you, we absolutely hate to inform you this is not the time for you to tell me that my application was tight. If my application was tight, then why didn't you give me the job? Like, why were you kicking with me during the interview? Why were you laughing with me, making me feel so cool? Like, oh my god, I was finally going to get this job. But no, I'm coming back from school tired. And then I'm just, you know, trying to even just make myself happy. And I reach here and I, I'm not seeing email from you that you hate to regret to inform. And what do you want me to again to actually really show you that I'm in need of help? How can you be using this long time to be job hunting? What is so meal? Like I don't know if we're really doing this, but I'm really tired. I'm I'm so I'm so tired. I'm so exhausted. I'm so frustrated. I'm so everything. I'm just, I'm just. ṣé ti rí pọ́ ọmọ Yorùbá ni ó ti wà tired ó ti wà frustrated ìlú òyìnbó ló wà tó ń wáṣẹ́ tó ríṣẹ́ ṣe rò pé tí ó bá wà ní Ọ̀yọ́ state ṣe rò pé léyìí àníríṣẹ́ fún pẹ̀lú education tó ní ìyẹn là ń sọ fún yín lóòótọ́ ó lè jẹ́ pé at some point ó sì máa padà ríṣẹ́ but tó bá yẹ kó kàn fẹ́ ṣe basic job care work ẹ irú àwọn tán ní kẹ́ máa gba cos fún tí gbogbo tí òyìnbó òyìnbó ń fún wa ní cos káwa máa ṣe care láti tọ́jú àwọn arúgbó wọn ní bíbà àwa dẹ̀ ní àwọn arúgbó nílé tí à ń jẹ tẹ́bi ń pa àbí gbogbo ọ̀rọ̀ àwọn arúgbó tí tó ń complain pé ebi ń pa wọn ṣèbí gbogbo alárí fídíò yẹn wọ́n ti náà máa fún wọn lóúnjẹ fún ọdún kan òkè tó bá fáwọn ilé lóúnjẹ fún ọdún kan ta ló máa fáwọn tó kù gbogbo aláwo fídíò yìí. ọ̀gá mi ló kò wò ní gbọ́kọ̀ ká. ọwọ́ dànù àbá àwòdànù fún mi lọ́wọ́ kí n fi jẹun bóyá àárọ̀ ẹ lọ lọ ṣe ń tọ́ fẹ́ ṣe fún mi lọlé àfìyà gidi sínú ayé ebi ń pa mí ara mi ń gbọ̀n wọlé tí ẹyẹ gbé wá. ọmọ síwájú rẹ gbọ́ ni gidi. lè bọ́ lè bọ́ lè bọ́ ni gidi. mú mi lọ́wọ́ kí n fi jẹun. lọ́wọ́ wájú mi kó wájú mi. ọ̀rọ̀ alẹ̀ fún mi ni ọ̀dọ́ mi lókòwò ni mo kọ káńtà ọwọ́ dànù àbá àwọ̀ dànù. ṣẹ́rí situation so now everybody fẹ́ pàwọn ìyá ìlówó everybody fẹ́ dá sínú bẹ̀ kọ́ lè bá ṣe kí ni kọ́ lè bá rí mi mo kíyà tó bí mi lọ́mọ ẹ káàbọ̀ sórí ètò mọ́ adẹ̀kú weekend tó ṣẹ̀ lọ yìí adẹ̀kú palẹ̀ mọ́ oṣù tuntun tàtí wà náà ẹ̀kọ́ lọ́run ọba Elédùmarè ẹ́ so ó ràn pé yìí tẹ wà nílé ẹ tẹ rò pé àwa ta wà níta náà we are we are pleased to be here Ọ̀yọ́ state náà ń sọ̀rọ̀ ẹ̀ nísìn Ọ̀yọ́ state nìkan ó tó gbogbo ọmọ Yorùbá láti ṣe so much láti ṣe research láti develop láti grow àwa wà nídìí ràtìràtì àwa dàgbà tẹ́ pé wọ́n fi nǹkan wọ́n fi dè wá mọ́lẹ̀ pé ká má dìde adẹ ní pé kí gbogbo àjọ dìde together ìyá kan dé ó da gbogbo ẹ̀rú náà ó mú iná àjò ó pín sí méjì òun òun òun òun ti declare Yorùbá nation ẹ̀mí mímọ́ lòun bá ṣiṣẹ́ ń tiẹ̀ ẹ mọ̀ pé ẹ̀mí èṣù làwa ń lò òun nìkan ló ní ẹ̀mí mímọ́ lára ẹ̀yin ìyá tó kù ẹ̀lẹ́mìí mímọ́ lára àwọn bàbá tó kù àlẹ́mìí mímọ́ lára òun ló máa òun nìkan lọ́lọ́run fún ní ló fún ní tẹ́ḿpìlẹ̀tì yẹn tó wá fẹ́ secure ẹ̀ ó wá kó àwọn ọmọ Yorùbá kó wọn sínú ògbò àwọn olóṣèlú ń ṣe tiwọn àwọn àgbẹ̀ olúkálukú ń ṣe tiẹ̀ wọ́n kọ̀ mọ́mọ́ wọ́n kọ̀ wó di ayé wa padà àdẹ ní pé ayé tó ń hòdì yìí ẹ jẹ́ ká múùfù kúrò nínú ayé tá a wà yìí àwọn kan anáwọ̀ kan ti ń sọ̀rọ̀ twenty twenty seven ẹ jẹ́ ń lọ òbí àmàrí bọ̀bọ̀ yẹn ó ní kó donate five five hundred naira àwọn five million Nigerians bọ̀bọ́n yẹn wà lórí social media mo kí ẹ Simon Ekpa kú iṣẹ́ takuntakun màá ò tí bá lè rí bọ̀bọ́ náà tí bá bá pàdé mo kàn rán torú kinní kan mo ló ń jẹ́ something like that ẹ àwa kan wà níbí báyìí à ń sọ pé ẹ jẹ́ a kúrò nínú Nàìjíríà Nàìjíríà yóò gbé wá òṣìṣẹ́ fún wa àwọn kan nínú o a máa a máa wá prepare fún Nàìjíríà kó ṣiṣẹ́ báwo ni Nàìjíríà ṣe fẹ́ ṣiṣẹ́ fún yín ọ̀nà olóòmà gbà ṣiṣẹ́ màá wá fídíò ẹ màá tí bá ti rí màá àwa lò létà mo lè sọ pé mi ló wà nísìnyí so ẹ ká continue lórí ntànká lọ nípa ìlú ìlọ́ra mo kí bàbá wa kẹ́hìndé ọláṣẹ́ni mo máa ń kẹ́yìn olólùfẹ́ wa lọ́tún tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ̀yin tí báyìí tí rí kà orúkọ yín ẹ má fi ṣèbí nítorí pé behind the curtain ẹ̀yin wà so now the fifteenth and the sixteenth century èmi máa ń láìkí fifteen and sixteen century that means pé a ti ń bẹ before Nigeria ìyẹn la ní ká padà sí àwa la ní ilẹ̀ yẹn ilẹ̀ yẹn gbọ́ngàn àwa la ní orúkọ yẹn la kò máa ní àlò mọ́ kò sí nǹkan kan tó ṣe ilẹ̀ wa ilẹ̀ wa wà buoyant ó wà very fertile oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀ oríṣiríṣi nǹkan àmúlù tó lè ṣàǹfààní fún wa tí a lè fi develop ara wa ká tètè máa ní káwọn kan tó wá assist wa torí pé tá a bá gbalẹ̀ yorùbá a máa ná àwọn tó máa tún wá ṣiṣẹ́ fún wa báwa náà sì lọ ṣiṣẹ́ níta a máa máa kọ́ hòtẹ́ẹ̀lì ńláńláńlá a máa máa kọ́ ilé ńláńláńlá a máa máa develop a máa máa ṣe education research in tó bá mọ̀ ló máa ṣe o lè ṣe gbogbo ẹni tó bá mọ̀ náà ló máa máa ṣe wàá dẹ̀ máa develop lé lórí bí àwọn Indian ṣe ń develop àjókòó sínú dọ̀tí àjókòó sínú ibi tá a ṣe mú pure water àjókòó síbi tí kò síná àjókòó síbi tí tá a bá rìnrìn three hours ó likely pé kí àwọn kan pa wá lọ́nà àfẹ́ tó bá ní ayẹta tó dúró dáadáa torí kò ṣe gbogbo ọmọ Yorùbá ló dẹ̀ ní gbogbo kíní yẹn lára sọ ní lára kí ló máa ṣẹlẹ̀ wá kọ̀ pààyàn dànù ni. The community is bounded by Awerele River to the south and Abojupa to the north. Ẹ wò a ní omi a ní omi tó ń ṣàn tó lè fún wa ní so many things ta lè fi gbóríṣiríṣi nǹkan wọlé ta lè fi create a pot but irọ́ inú ìyà yẹn la ṣáàfẹ́ ká máa wá tẹ́tẹ́ ń kọbọ̀ gbogbo wa fi lọ gbé lẹ́kọ̀ọ́ ṣé kò ní kan ló yẹ tó develop nígbà tọ́yọ́ wà níbẹ̀ Ògùn state wà níbẹ̀ Kogi wà níbẹ̀ Kwara wà níbẹ̀ àṣà ń tanra wa no problem àwa máa ma ṣe wọn bá táwa bá lè ṣe lọ títí táwa fi délẹ̀ lérí. Ilora has 28 villages and farm settlements. 28 villages and farm settlements. The people wọ́n náwọn èèyàn bẹ̀ bí a ti ṣe gbọ́ tó kéèké síta tí bàbá wọn lóyè fi sọ pé òun bọ̀ láti wá yọjú sí wọn. The people are predominantly farmers. and an average home has a poultry farm wọ́n ní ìdílé kankan ní ìlú ìlọ́ra wọ́n níbi tí wọ́n ti ń ṣe nǹkan àgbẹ̀ tàbí pé ní àgbẹ̀ pọ̀ lóríṣiríṣi àgbẹ̀ náà ni poultry ẹlòmíì ṣe pig ẹlòmíì ṣe màlúù ẹlòmíì ṣe ẹran but àwọn tó wá ń ṣe màlúù yẹn wọ́n wá ń fi tí wọ́n fi disturb aráàlú ta ló sọ pé àwa náà lè ṣe màlúù fúnra wa ṣèbí bàbá owó lọ́wọ́ ló kó wọn wá láti Portugal nílé náà lọ́hùn kó tó di pé wọ́n da gbogbo ẹ̀rù. It has an area of 722 kilometers and a population of 134,173 at the census of 2006 and the postcode of the area is 211 báwa náà ṣe ń lo postcode nílùú yìí postcode ló ń lò níjọ náà náà as well torí pé àwọn òyìnbó ló kó wa lẹ́rú so wọ́n ń lo postcode gbogbo ta lè revive padà nìyẹn gbogbo ta lè transform logistics lásán owó ńlá ni Ilora is the largest town in Apigio local government area of Oyo State that is ruled by a king called Akibio. Ilora land, the home of the brave that has produced great warriors. The likes of the Are Ona Kakanfo of Yoruba land and the ex Olubadan of Ibadan, Are Obadoke Iyanda Latosa. Ẹ wo àwọn èèyàn náà jáde láti bẹ̀rẹ̀ àwọn aráàlú wa ti di dọ̀ǹdọ́ọ̀sì báyìí wọ́n lè sọ̀rọ̀ báyìí torí fúlàní ti dé kò dẹ́ ṣe pé wọ́n lè sọ̀rọ̀ ìbẹ̀rù pé táwọn bá gbé ìgbésẹ̀ ọlọ́pàá àti civil defence àwọn tó máa gbèsè lẹ́yìn ní fúlàní bá ti ṣe gbọ́ nínú fídíò yẹn nígbà tí wọ́n ní wọ́n gbé wọ́n pààyàn àwọn àwọn agro rangers kàkà kan mú àwọn fúlàní àwọn aráàlú lọ mú so ìtàn bà wọ́n lẹ́rù nìyẹn but a gbọ́dọ̀ ní akíkanjú tó máa sọ pé enough is enough ṣé olóyè Ìgbòho nìkan ló wà ní bùkásà dúpẹ́ fún pé àtẹ̀lé ẹyọkan látara gbogbo àwọn tó wà nílẹ̀ Yorùbá tábàtẹ̀ jẹ́ pé ẹyọkan yẹn náà nìkan náà ni ẹ jẹ́ ká wá ká fún ní support moral support spiritual support financial support ó yẹ ká máa fún olóyè ní owó ní every month ní to the tune of eye tó bá náà fẹ́ torí pé bùkátà tó ń gbé síwájú ẹ̀ òun ló ń lọ náà kàn yẹn ìjọba ti àkáǹtì ẹ̀ nísìn wọ́n rówó àrówó wọ́n kò rówó gbà jáde bísínẹ́sì ẹ̀ wọ́n ti dàrú mọ́ lọ́wọ́ so àwa ló yẹ ká máa tọ́jú ẹ̀ to the extent of value tó bá náà ń fẹ́ bọ̀tí rọ́ àfẹ́ṣe yẹn àfi máa dáwó sí bíbà dáwó sọ̀hún let's go further àwa máa kégbe báwa ṣe ń kégbe ariwo gbogbo nínú ariwo náà la mọ̀ pa ariwo náà ni kí ni journalist máa ṣe tẹ́lẹ̀ a máa pariwo náà ni tó bá yá gbogbo wa mọ tẹ́ni tá a ṣe ìtẹ́ ẹ̀ka ṣe gbogbo alámọ̀ akọ̀ṣe parabuléètì parabuléètì ni bọ̀ ìyàn mítà ẹ̀rọ ni máa ṣe tá à ń ṣe lọ à á sì máa ṣe lọ kò dẹ̀ ní sú wa ẹ̀bá ó inbuilt ni bí bá tún fẹ́ jáde padà màá kàn lọ sùn díẹ̀ ni tó bá tún di tẹ̀ máa jáde inbuilt ni fáwọn kan kò cost me anything mo lè sọ̀rọ̀ títí di the next six hours star mi ni èyí tí mo mọ̀ ni but ìyẹn kọ́ nìkan la need a need táwọn èèyàn náà máa ní ìgboyà àlógún àti nígboyà why are we like we are just a lazy people àwa ará àwọn Biafra tó ń ṣe àwa tún máa ń complain àwọn Biafra yẹn bó ṣe ń ṣe yẹn kọ́ la àfẹ́ fi báwọn Biafra ṣe ń ṣe ẹ jẹ́ káwọn máa ṣe bá ṣe ń ṣe yẹn bí ẹ máa gba Yorùbá nation in another thirty years thirty years from now ẹ ṣe wà lẹ́nu pé a fẹ́ gba Yorùbá nation tàbá ń tẹ̀ lọ pé a fẹ́ gba ní diplomacy ẹrù kí wọn bàbá kító yóò lè sọ fún yín pé a máa jà bàbá yóò lè sọ fún yín especially àwọn bàbá àwọn tí àwọn tí bàbá ń bá sọ̀rọ̀ kọ́ wa máa sọ pé a máa èmi sọ pé a máa jà ni kò sí nǹkan tí nǹkan kan lè sọ sí yẹn kò sí nǹkan tá àgbáyé amẹ́ríkà ò lè sọ nǹkan kan sí yẹn amẹ́ríkà kan ń jà káàkiri ni gbogbo gbogbo ló ń bára wọn jà ṣẹ́yìn ẹ̀kọ́ máa sọ kankan sọ pé ẹ̀kọ́ máa sọ fún yín pé ẹ̀ diplomacy lè máa fi gbọ́ ẹ̀ lè gbà láíláí ni sọ kò sí kankan tó ń pè ní diplomacy torí pé our continent yẹn wọ́n design like that tó bá jẹ́ pé bí Europe nísìn à ń sọ pé yes so tá a bá sọ pé ẹ máa gbà pẹ̀lú diplomacy rọ́lá pa a máa jà díẹ̀ ó lè má pọ̀ ni pé àníjà yẹn rọ́lá pa ìyẹn lèmi ò ní èmi ò ní mẹ́nu kúrò nínú yẹn pé àníjà yẹn rọ́lá pa bọ̀ká tó ní afẹ́jà náà a gbọ́dọ̀ prepare a gbọ́dọ̀ dáwó tó pọ̀ a ti dáwó a dáwó mọ́ hey gbòòs no problem ẹnu ẹni gbogbo àjọba yẹn àwa kankan máa ma gbádùn jura wa lọ ni ẹ̀ńtọ́ bá jẹ́ kó rí bọ́ tó bá jápa kúrò ní Nàìjíríà fair enough. The traditional heritage of Ìlọ́ra can be traced back to the father of the town wọ́n ní bàbá tó dá ìpìlẹ̀ ibẹ̀ sílẹ̀ tá à ń pè ní Akíbíò happy new month fún gbogbo wa he was an hunter he was a hunter and he was the one would discover the power of the land and the area in the fifteenth century kò tí sí kankan bá ń pè láwọn olórí burúkú òyìnbó tó dé wọn ní bàbá yẹn ló ń rí àṣírí ilẹ̀ yẹn pé áá ah, ah, nǹkan kan tó ń níbí báyìí lòun bá tẹ̀dó síbẹ̀ ló bá di bàbá ibẹ̀ yẹn léni nísìn àwọn ọmọ ìlú yẹn nísìn wọn jẹ́ gbádùn ìyà ló ń fi wọ́n jẹ ìyà ló ń fi wọ́n jẹ àwọn fúlàní wọn jẹ́ gbádùn ẹ wá ń jẹ́ káwọn ọmọ Yorùbá kan tọ́nà àwọn káwé òfò ọjọ́ kò sórí social media wọ́n máa ní ẹ Nàìjíríà sì máa dá o wọ́n ń build economy ẹ̀ lọ́wọ́ ni o ó kàn máa ṣe díẹ̀ ní ẹ jẹ́ ká ṣe sùúrù díẹ̀ àwọn dẹ̀ ń gbádùn wọ́n dẹ̀ fi Nàìjíríà jẹ gbèsè ninety something trillion ní gbèsè tó wà lọ́wọ́ Nàìjíríà báyìí forty seventy years from now àti sọtán ẹ jẹ́ ká tètè bọ́ kúrò ńbẹ̀ ká wá bá ṣe máa gba ṣíà tiwa níbẹ̀ ká mọ bá ṣe máa san padà fáwọn tá a jẹ gbèsè. bẹ́ẹ̀ni ìyá jẹ pírìgìdì sí wọn lára bẹ́ẹ̀ni bàbá mi Adéọlá Samuel ìyá yẹn làwọ̀ fi jẹ́ kí ìyà jẹ yín kò lọ sí hospital kò rẹ́ tó máa tọ́jú ẹ tí nọ́ọ̀sì ni máa fọ etí ẹ mọ́ bẹ́ẹ̀ pé ṣóun ni kò máa bá rẹ sùn. Lady K ti wà lórí program mo ti rí tán ti ń kí káàbọ̀ sórí ṣètò Lady K ó ti wà nínú ibìkan nìyẹn bí lórí Facebook ló ti ń wò mí kọ́sí mo rí lórí YouTube mo kí ẹ sísítà mi dáadáa ọlọ́run bá ń dúró tiẹ̀ bá máa wà pẹ̀lú àwọn àti àwọn mọ̀lẹ́bí a gbìyànjú gbìyànjú náà là ń ṣe kò dẹ̀ ní sú wa láéláé The tradition of Ilora can be traced back to the father of the town tó ń pè ní bàbá kan ní Akíbíò wọ́n ní ọdẹ ni bàbá náà níjọ́ náà lọ́hùn òun ló òun ló òun ló ń wí pé á ilẹ̀ yìí nǹkan dùn níbẹ̀ ní fifteenth century. The acclaimed men refer Ilora to be a land of fertilizer fata which is ìlú Oke, òkè Ìlọ́ra ìlú ọ̀rá ṣẹgbọn ẹwo ẹwo ẹwo ẹwo ẹwo èdè yorùbá ìlú ọ̀rá nǹkan tó dún mùdùmùdù and they later call it ìlọ́ra so wọ́n ṣe join ẹ̀ ní tẹ́lẹ̀ ìlú ọ̀rá wọ́n bá kó méjèèjì papọ̀ pé ìlọ́ra so ìlọ́ra is regarded as one of the prominent towns among the other Apigio towns, and it has the most widest area of land because of its traditional heritage of Obanako deity gbogbo àwọn èèyàn ní síbi alọ́tẹ̀sí ń bọ́ wọ àwọn ọba yẹn mọ́ àwọn déètì ọ lè má fẹ̀ bọ́ ọmọ ṣé ṣé àwọn tí ebi tẹ̀mí pàmò rántí pọ́ fi bọ̀ kankan ẹ rò pé ìsìlá tó bá dífá nísìnyí mọ̀ pé ìtọ́ máa ní kó lọ mú aláàtì wá fi ṣàwọn ètùtù yẹn ìyẹn ló ń jẹ́ káwọn èèyàn sá fún lọ máa dífá because ó easy kọ́kọ́ pé Jésù ò nídìí láti kọ́kọ́ ṣẹ́ ní tìmù àkọ́kọ́ pé dáadáa pàtẹ́wọ́ rẹ̀ ò kọ́rọ́ rẹ̀ lè dáa yọ tó bá dẹ̀ yá dẹ̀ lóhùn but nísìn tí fábá tó bá dífá nísìn wàá mú àwọn kankan jáde wọlé ní kó lọ bọ èṣù kó lọ bọ dúdú wa àwọn nǹkan yẹn nísìn fábá calculator wọlé ní kó lọ mú twenty thousand wa níbo ló ti fẹ́ rí wàá sádàmù ni èyí tó ń jẹ́ kí gbogbo wa sá kúrò nílẹ̀ àwọn kiri yẹn ni àdúgbò àwọn nǹkan táwọn òyìnbó sọ ṣùgbọ́n ó pè wọ́n sì wọ́n sì ń tọ́jú àwọn déètì wa yìí tó wà ní ìlú ọ̀rá àbí lọ́ra dẹ̀ ni the òkè popo déètì and the ọ̀dọ́ ìsanmí Obanako is a deity that save or that the populace of Ilora regard as their saviour. So ìyẹn wà bẹ́ẹ̀ lọ bọ́ kó bá yín bá Fúlàní jà bí ẹ ti pátì láti jọ yìí I don't know ẹ má bínú kábíyèsí bẹ̀ nǹkan tó bá yẹ pé à ń bọ̀ ni kò jẹ́ kí a tún máa bẹ̀rù fún kankan but notwithstanding. According to the history according to the history The deity is located and possessed by a tree in an area in Ilora called Ibode. The tree is tied with a chain, which is believed that whenever there is a war, Togubawa, the tree will save them from any kind of war they may be if they pull this chain. Ẹ má lọ pa nísìnyí táyì tí rẹ́dí káwọn nǹkan mi máa lọ máa jáde o, tàbá ti rẹ́dì ní ká fa gbogbo àwọn nǹkan yẹn. Ara sọ pé ilẹ̀ Yorùbá ní nǹkan rẹpẹtẹ àmọ́ àwọn olóṣèlú àwọn náà ń ṣe the opposite káwọn kìíní yẹn bá bá dìde bàṣà dúpẹ́ pé àwọn onílẹ ti tẹ̀lé wa lẹ́yìn ìyẹn ni gbogbo àwa ṣe dúró báyìí if not wá ti knock wa bàjẹ́ ẹ rò pé ojú lásán níyàn kan dúró máa bá gbogbo gbogbo àgbáyé sọ̀rọ̀ ni ẹ rò pé nàìjíríà nìkan là ń bá sọ̀rọ̀ ni ẹ̀yin mọ àǹjọ̀nú tó wà ní gbogbo àgbáyé tó ń wojú wa lójoojúmọ́ bá ṣe ń jáde ni ẹ jókòó síbẹ̀ ọpẹ́lọpẹ́ àwọn onílẹ̀ ni torí wọ́n mọ̀ pé ta gbé dání ó ju agbára wa lọ ó ju ọgbọ́n wa lọ ó ju iye wa lọ ìtàn sọ síta lójoojúmọ́ ṣe rò pé ṣe rò pé nígbà kan wọ́n lè sọ sí wọ́n lè sọ bẹ́ẹ̀ rí ni àwọn onílẹ̀ ló dé ní pé ẹ̀yin ẹ máa sọ nǹkan bá fẹ́ fi yín ṣe àwa wà lẹ́yìn yín bí dẹ̀ ṣe ń sọ èmi láti jọ́ta ti bẹ̀rẹ̀ èmi máa ń sùn máa ń jí ni gbogbo làlá kọ̀ọ̀kan bẹ̀ mi so torí pé kí ni a lè gbèrò ilé ìdání ká jẹ́ lóòtútọ́ kẹwàá tún máa bẹ̀rù àwọn gbọ́dọ̀ ní ìbẹ̀rù kankan mọ́ in the eighteenth century kò tí sí kankan tó ń jẹ́ nàìjíríà as at eighteenth century it was reported that some set of indigenes of Ilora actually pull ahead ibi tí wàhálà matinde dé nìyẹn o wọ́n lọ pull the saviour chain of which there is no war attacking them ṣètì gbọ́ nísìn wọ́n náà lọ pull the chain yẹn nígbà tó ṣogun ẹni pé mo ti sọ̀rọ̀ débẹ̀ tẹ́lẹ̀ pé ẹ má lọ pull the chain yẹn tó ṣogun o wọ́n náà ti pull ẹ̀ rí ní eighteenth century kò dẹ̀ ṣogun That is how the Obanako deity got angry and changed his abode from Ibode and go into the bush where the farm. Nígbà tá a ní nǹkan kò sógun ẹ ló ń pulẹ̀. Hmm, ó lágbára. You see why we don't have to lose all our history. Kí ló lọ pulẹ̀ fún? Kò sógun. Kí lẹ pulẹ̀ fún? Irú bẹ̀rẹ̀ yẹ kó protect ẹ̀ ni káwọn kan máa sùn síbẹ̀ kó máa jí níbẹ̀ so that ẹni tó bá fẹ́ púlẹ̀ wà náà lẹ́gba pé akílò ń ṣe ẹ kọ́kúrò mẹ́yẹn gidi. lọ sí Buckingham Palace kó náà fọwọ́ bẹ̀ bí àwọn ní yẹn níbọn wá ti yẹn níbọn kó tó mọ̀ pé eré ló ṣe gbági ọba palace ọba ni mo ń sọ yẹn ní Buckingham Palace ní park ní park lane àbí bolówó àbẹ yẹn ṣé gbìlì kó sọ fún fẹ́ pọ́n géètì bẹ̀ wọ́n yẹn níbọn wá sísàlẹ̀ ni àwa ní nǹkan tó tó yìí are protected against anybody láti wá fà kílẹ̀ lọ́ọ́ fà fún kò sógun kí la lọ fà á fún àwa ìyẹn ìyá ló ń jẹ gbogbo wa báyìí lẹsẹ àfi kó ṣàánú ilẹ̀ Yorùbá báyìí ká lè tètè rí ọ̀nà kọjá let's continue kọlákàdé wọ́n ní ní kinní yẹn bá bínú from there ó wọnú gbó lọ nígbà tó lọ tó lọ pull chain tí kò jẹ́ kó pull then Obaniko process remained till today as it is marked and since then the deity have been living there and the tree of Banako possess remain till today as it is marked. Also, Odo Isami has also remained as the town river, which is a sign of which is a sign of the ancient beliefs. The first king to be crowned, Akibio of Ilora land, is Oba Stephen Oluwafemi Oyeniyi Oparinde II, Kábíyèsí o. Now that he was the first king, there have been several kings that have reigned and passed, the likes of Oba Daniel, Aji, Aje, Aje Kigbe, Oparinde one. But Oba Stephen was the first traditional king of Ilora, which was crowned by the great Alaafin of Oyo. He was crowned on the 14th of January 2012. The most popular traditional work of this geographical area, Ilora, is known to be purely agriculture. Purely agriculture agriculture náà òun náà rí ṣe mọ́ báyìí nígbà táwọn Fúlàní ti dé báyìí. Nígbà táwọn pàyànpàyàn ti dé báyìí nísìn wọn ò jẹ́ kó rí nǹkan àgbẹ̀ ṣe mọ́ ìyẹn ló ṣe kígbe sí bàbá wa olóyè Ìgbòho olóyè rẹ̀ náà ti gbọ́ igbe yín òun fẹ́ kàn sí lára láìpẹ́ yìí àmọ́ kí gọ́vnà Ṣèyí Mákindé kó bá wa kó àwọn ẹlẹ́ṣọ́ ààbò lọ síbẹ̀ ẹ̀yin agro rangers twenty four hours la fún yín tẹ̀fí bá wa rìlíìsì àwọn tó wà ní ìkápá yín èmi kọ́ ni mo sọ ọ́ bàbá wa lóyè gbòòrò lọ ní kí n sọ bẹ́ẹ̀ fún yín o bó bá dẹ̀ wù yín kẹ́ gbọ́ bó bá wù yín kẹ́ má gbọ́ ẹ àní sọ jù bẹ́ẹ̀ lọ for now torí pé mo mọ̀ pé ẹ máa gbọ́ná ẹ ń ṣan ọmọ àlè tó ní gbọ́ ẹ gbọ́dọ̀ gbọ́ náà ni. so mo kí ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa níbo la kà dé um, mo kí bàbá Moses Akínwùmí mo kí bàbá mi Olúkáyọ̀dé Olúṣọlá Ọláwálé Ọláwálé mo kí ẹ Ifáàní mọ́lẹ̀ ayé mo kí yín sà Johnson Àrẹ̀mú mo kí yín bàbá mi Adébáyọ̀ Kìkíọ́lá Emmanuel bàbá mi dáadáa mo kí yín sà ẹ bá ń kí gbogbo àwọn ará ìlú Èkìtì lọ́hùn mo kí mr kẹ́hìndé adéyẹmí yorùbá ní ní mo kí ẹ o ṣó ẹ̀tàn michael adeleke mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi dárúkọ yín sà i want a yorùbá nation that works bẹ́ẹ̀ ni bàbá mi àyùbá adébíyẹ ṣé gan ni gbogbo ìgbà ni máa rọ́wọ́ yín látara paypal ẹ ṣé gan ẹ ṣé gan thank you so much tó bá yẹ pa bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fún ẹ eh? don no no no i just started you okay. Eh. I just started. I not done yet. Tabarí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń fún wa ní support. Ti Ọlọ́run Paul ní Ìlọ́ra town is no longer safe for the farmers terrorizing us for years now. Koiki, I would like to disclose something to you after the program. Ẹ̀wúrọ̀ náà ìgbóhùn náà là ń ṣe látà. Bàbá lóye ti àgbàgbé ẹ̀ṣẹ̀ wọlé ni. Ìbílẹ̀ olóyè Ìgbòho ṣe rán mi síta. Ẹ ò kémi sọ̀rọ̀ ló látijọ́ yìí. So tó lè bá dẹ̀ ti gbé mi níjẹ́ tíṣẹ́ síta, mo gbọ́dọ̀ jáde ni. Wow, Koiki, that is our palace picture. Eh? picture palace yìí nìyẹn kọba elédùnmarè kó bá ń wà pẹ̀lú kábíyèsí bẹ̀ mo kí ẹ máa bíi ó ṣe gan ni òun ló bá ń send video yẹn wá lóòótọ́ olóyè ti send link yẹn sí but máa bíi ló sáré bá mi download ẹ̀ mo kí Mr Daniel níyì mo ṣe ń kí ẹ̀ǹtẹ̀ wà lórí Koiki Media ni o Mr Alade Adékẹ́mi mo kí ẹni tó bá fẹ́ pè wọlé mo kí ẹ pè wọlé nọ́mbà yẹn ló wà lórí screen yẹn plus forty four seven four zero four four zero five nine one seven Mr Simon ni what is the update of Hmm. Bódìjà blast ah, ìyẹn ti wọ́n mi Bódìjà plastic ẹ̀ àná tuntun fún kan mi nílẹ̀ Yorùbá Nàìjíríà ń ṣe Bódìjà plastic ẹ̀ ẹni tó kú ló kù kọ́nà kó ṣàánú àwọn tó kú fámìlì wọn Prince Adébáyọ̀ sì tún mú kí Akeem Ayọ̀délé mú kí ẹ dáadáa kọ́dà mi èyí sọ̀rọ̀ Bódìjà blast Bódìjà plastic àti close chapter yẹn a tún dúró another blast <laughs> no be Nigeria Bódìjà plastic ẹ̀ ẹ̀yìn rí àkọ́kọ́ tó sọ̀rọ̀ Bódìjà blast mú ni Zakadé ní kí yín ẹni tó bá fẹ́ dá sí ẹ pè wọlé kẹ́ wá bá wa sọ̀rọ̀ wàá sọ̀rọ̀ Ìbà Gani Adam àti olóyè Ìgbòho níbi àwọn ibi tó ti ń sọ yẹn náà kẹ́ ti dúró síbẹ̀ ìtawà ń sọ níbi báyìí ni àti bá a ṣe máa kúrò nù Nàìjíríà so àti di nísìnyí pé ìlọ́ra iṣẹ́ oko ló máa ń ṣe níbẹ̀ nǹkan àgbẹ̀ ni The geographical area of Ilora is known to be purely agriculture farming. Okay, wọ́n níbẹ̀ ni Fọláwíyọ́ farm wà nígbà yẹn rí. Ah. bàbá yẹn lówó bí ṣẹpẹrẹ bàbá Fọláwíyọ yẹn Fọláwíyọ farm is one of the biggest investment of farmers in Ilora as well as Jesus Christ is Lord investment by Afolabi Afo. The little town is becoming great with the help of the king and the effortless work of his elders. ṣóun náà ń kọ́ ni Fúlàní ti ń yan yín lẹ́nu báyìí nísìnyí. mo kí ẹ dáadáa ìjáyà ìjáyà mo play ọdún ẹ lánàá of people never be in the picture in the 15th century. Mo get message yẹn brother mi Jaya Jaya. Any of people never be in the picture in the 15th century. Now tradition heritage of Ìlọra Ilora. mo ṣe ń sọ pé Ìlọra bá Ìlọra ẹ má bínú ẹ̀yin ọmọ Ìlọra o mo kí kábíyèsí lẹ́ẹ̀kan sí His Royal Highness ẹni tó bá ní nọ́mbà kábíyèsí ẹ jẹ́ bá mi fi ránṣẹ́ kí lè pe kábíyèsí kébì náà lè kí wọn pé láìpẹ́ láì jìnnà olóyè ní òun máa kàn sí wọn lára màdé lè pass nọ́mbà yẹn sí bàbá mi olóyè Ìgbòho ẹni tó bá ní direct number ìmọ̀ akọ́ bá kábíyèsí sọ̀rọ̀ kó má yẹ pé nọ́mbà yẹn kan lẹ́kàn máa fún mi ṣèlú bá kábíyèsí sọ̀rọ̀ àwa mọ̀ ṣe máa ní kí kábíyèsí bá olóyè Ìgbòho sọ̀rọ̀ so pé à ń bọ̀ níbẹ̀ láìpẹ́ láì jìnnà ìgbà tó bá yá màá sọ fún yín nígbà táwa máa débẹ̀ tán. The traditional heritage of Ilora can be traced back àti kàbẹ̀yẹn lẹ́ǹkan àti kà á ok wọ́n ní bàbá kan tó ń pè ní Akibio wọ́n ní hunter ni ọdẹ ni bàbá náà he was the one that discovered the, the power of the land and the area in the fifteenth century but àwọn ọmọ ọlọ́ra ti lọ fa bẹ̀yẹn wọ́n ti lọ fa chain wọ́n náà fa chain yẹn ní eighteenth century nígbà tó ṣogun kílẹ̀ lọ fà fún hmm. ara ń tàn sọ náà nìyẹn nígbà tó di eighteenth century wọ́n níyàn kan lọ fa chain yẹn ìyẹn bá jáde pé ogun náà dà kò bá rógun ẹsẹ̀ máa dúpẹ́ kó tó fẹ́ gbogbo orí gbogbo àwọn aráàlú ló bá bínú wọnú gbó lọ. so traditional occupation of Ilora the traditional occupation of Ilora town the traditional occupation of Ilora is basically farming and hunting ah àwọn obìnrin lè kí wọn lọ ṣe àwọn tó máa ń pè ní ẹ mọ̀ pé àwọn obìnrin forest reserve ni ìyá kọ̀ lọ for the weekend ìyá ṣeré lọ but àwọn ọkọ̀ tó bá lọ for the weekend yẹn kò sí nǹkan kan tó máa ṣẹ́ satellite máa píkẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ agbẹ́ni kọ́pà wá láti wá rescue ẹ̀ wà á kọ́ wà níbẹ̀ o lè pàdánù oríṣiríṣi ẹranko ìwọ náà máa ní àwọn àwọn ìbọn kéékèèké kan tó yẹ pé ẹranko bá ń bọ̀ wá kọ̀ fi ṣe pàkàpàkà á sá lọ tó bá dẹ̀ fẹ́ wá pa ẹ̀ wá yìnbọn fún un ìná forest ah àtẹ̀mọ́ tá à ń miss gọ̀ọ̀sẹ̀ gbàtẹ́ pẹ́ lómi ò tẹ experience gbogbo nǹkan tá à ń sọ yìí so báwo ló ṣe fẹ́ ní understanding ẹ̀ àwọn fúlàní wá jókòó sínú igbó wọn pẹran ẹtù wọn ń gbádùn ayé wọn bẹ́ẹ̀ àwa wà ní àwa ń lo òyìnbó àwa ọ̀rẹ́ ẹran gidi jẹ ẹran tó wà ní freezer là ń jẹ okay fúlàní lẹ fi sọ ẹ fúlàní people never be in that picture okay fúlàní okay àmúṣà ní fálànà fúlàní ni okay fúlàní lẹ fi sọ yẹ fúlàní kẹ gbọdọ ti fẹ́ rí fúlàní ní ní eighteen fifteen century fúlàní èyí fúlàní ṣẹ̀dé ní gbogbo bí a nineteen seventy something ni gbogbo àwọn fúlàní wèrè ẹ̀ṣẹ̀ dé tọ́wá tọ́ di gàba sí wa lọ́rùn a post picture kan máa lé yorùbá kan ní ẹ ṣé kò sí kò sí ọba yorùbá àwọn ọmọ àwọn ọmọ ọmọ àlẹ yorùbá ń sọ fún mi pé ṣé kò sọ ṣé kò sọ ọba yorùbá náà ní ní ní north àwọn olùṣì oníbọn basta ló pọ̀ jù ní gbogbo yẹn nìwé so bó bá yá gbogbo a máa ṣe kí ni I I I get message yẹn ó kù díẹ̀ ni bẹ́ẹ̀ ni mo kí ẹ lẹ́ẹ̀kan sí i eh, diplomacy may mean waiting forever a máa jókòó pa síbẹ̀ ní dábàá ń dún ní diplomacy táà tètè bọ́ta nísìnyí especially ti Tinubu wà níbẹ̀ nísìnyí lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlọ́ra mo kí bàbá wa kábíyèsí royal highness ọba stephen olúwàfẹ́mi oyèníyì ọ̀párídé tù mo kí dáadáa bàbá ìgbò nìyàwó àkókò ti sá lọ. so ìlọ́ra is a beautiful town so at least a ti rí i pé it's a place tó yẹ pé lọ́jọ́ iwájú ó lè ní nǹkan tó máa máa ṣe fún àwa náà so but i don't know how àkọ̀rí fídíò kò sí fídíò kankan kò tá gbogbo ta dẹ̀ tí a máa ṣe palace mo lè lé orí facebook náà ni mo ti lọ mú picture palace jáde ẹ ẹ wo palace ọba ah ẹ wo títì àbẹ́rẹ́ títì yẹn ah máa ṣe ìyá ìyá ìyá ìyá ti jẹ wá ah kò ní da fáwọn òyìnbó yìí ṣé bí palace àwọn ọba tí wọ́n ṣe rí lélẹ́yìí bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ìjáyà a ti sùn àti kódà àti da àti da tọ́gun sẹ níbi tá a sùn sí ìtọ́ ti ń jáde lẹ́nu wa ẹ wò palace ọba ilẹ̀ Yorùbá bó ẹ kó wa palace yẹn èmi wọ palace àìmọ palace nígbà tẹ́lẹ̀ àtọ́lé ìmọ̀ káàkiri kò sẹ́ condition fáànù gan kò ṣiṣẹ́ nígbà tó sí ná irú láìfò lélẹ̀ ah! ẹ wò títì ẹ wò ẹ wò palace ọba ẹ wò títì ẹ bó ṣe rí ẹ wò títì issue what a calamity alright kí ló tún kù bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ mo kí kábíyèsí lẹ́ẹ̀kan sí o so a ti sọ̀rọ̀ nípa ìlọ́ra àti kíyín sílé so à ń tẹ̀síwájú now ẹ jẹ́ ká lọ gbọ́ tí fada kuka sọ ta ló mọ bishop kuka rada, náà kún ní fada kuka bishop kuka bishop kuka ní wàhálà ń bọ̀ o wàhálà ń bọ̀ o nàìjíríà wàhálà ń bọ̀ o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Nigeria is severely broken <laughs> òyìnbó yìí ti pọ̀ jù is a fractured nation it is almost a grave kábíyèsí elédùnmarè o ààrẹ ní báwa dá sétò ìgbà tó ń ṣe fracas là ń ṣe níbi tó bá yẹ pàwọn bíi tó ń sọ̀rọ̀ fracas tí mo ní ẹ wá sọ̀rọ̀ nǹkan kan nísìnyí àwọn bàbá méjèèjì yẹn gbogbo ẹ̀ máa dàrú nísìnyí níjà ráyè mi <laughs> nígbà tí mo ti ní kọ́ máa wá sọ̀rọ̀ yẹn olúkálukú ti sá sẹ́yìn mo kí bàbá mi John Ogundele àwọn ti gbé ní UK rí láti 1980 làwọn ti mọ̀ pé kò sí ọkàn tó ń jẹ́ nàìjíríà but àwọn geo kan sì sọ pé nàìjíríà wà nàìjíríà kọ́ lòjóró ni bó ló ti wà àdúgbò wo ló wà sí ẹ máa tọrọ ayín tó bá yá gbogbo á máa jáde ẹ tó máa mú kóńgó á mú kóńgó ẹ tó máa mú kùtà dání á mú kùtà dání ẹ tó máa lọ pe jésù á pe jésù ẹ tó máa pe muhammed but for now àìtí rẹ́dì àkàn ṣeré ni eré pani gbogbo àjọ ń ṣe tá a bá ti rẹ́dì a máa mọ ohun tó yẹ ká ṣe as far as i'm concerned àìtí rẹ́dì àwa ta rẹ́dí àpọ̀ sọ̀rọ̀ nípa àwa ta dẹ̀ rẹ́dí yẹn bẹ́ẹ̀ ni ìjáyà ìjáyà development in Lora is a, is the governor governor kẹ Ṣèyí Mákindé ti jẹ gbogbo owó gbọdọ ti fẹ́ develop ó ti develop ìlú Ìbàdàn fún wọn tó máa lọ develop ṣe ẹni tó ti develop Ìbàdàn ló máa lọ develop ìlú Lora àdìmọdọdọ ikú bàbá yèyè kọlọ bá wa pàjà ni torchlight wà lọ́wọ́ bàbá yẹn mò ń bí wọn pé kílẹ̀ ti torchlight ṣe kábíyèsí wọn ní tó bá múná lọ ní wàhálà kò tí kò tí pé three minutes kò tí pé three minutes is your sister there. gbogbo ẹ̀yin ọ̀dọ́ tajọ́ káàkiri ọ̀dọ́jọ́ ni wá ẹ mọ̀ jẹ́ kí á fi àyè gbà fúlàní eh? lórí àwọn bàbá wa ẹ mọ̀ jẹ́ ká bú ọba. ẹ má bú ọba mọ́ ẹ má bú mọ́. àní hmm. nàìjíríà is a graveyard ìyá mi Rukayat ni i wish there are bricks in Nigeria tí wọ́n máa tí wọ́n máa sọ by anybody lórí ó wà ń bẹ́ẹ̀ a máa fọ sí kéékèèké nì mo mà kí n sheik imam nazir ṣé ẹ ti bínú sí mi báyìí ó yẹ kí n ti pè yín mo mọ̀ pé ti dé padà bàbá mi Moses ọ̀lànìràn wọ́n ní we will continue to do so against the wicked Nigerian government until we achieve our goal bẹ́ẹ̀ ni freedom get freedom for our people in location four one nine wọ́n pè Nàìjíríà ìlú òfò. Hey, how are you, princess? Okay. You okay? How's your mom? She's very, very good. Holiday, is it? Yeah, holiday. So mo kí gbogbo alẹ́ kan sí mo kí bàbá mi John Ògúndélé. Àwọn bàbá yẹn àwọn ti gbàwẹ̀ Ọlọ́run ti fi ó ti sọ fáwọn pé Yorùbá lọ dá dúró ni. Àwọn bàbá yẹn ọ ti sọ fún mi má fi gbẹnu sọ̀rọ̀ tán n ta máa ṣe. Gbogbo àná làdẹ̀mọ́ ta máa ṣe but we are living in denial ẹ̀rù ti pọ̀ jù fún ọmọ Yorùbá á ti bẹ̀rù tó pọ̀ jù ẹ̀ ń dúró káwọn governors àwọn governors yẹn ò ní ní time gbogbo táwa ń ṣe yìí wọn ní time yìí so ẹ jẹ́ ká wo ohun tí Fada Kuka sọ ìyá mi bólúwa ti fẹ́ mú kí is this not the man that run run course on Yoruba people while campaigning for Tinubu then ẹ ẹ mọ tẹ rántí ẹ wojú ẹ dáadáa Fada Kuka àbí Bishop Kuka dẹni ẹ ṣe gan ni Sheikh Imam Nazir mo kí gbogbo ẹ̀yàn ọmọ òkè ògùn mo kí gbogbo ọmọ yorùbá káàkiri ismaila san mo wọn ní Koiki you are a brave man kádúpẹ́ fọlọ́ náà ni gbogbo wa náà la brave o àwọn kan níbi àtọ́rí pé mo wà nílùú òyìnbó ni <laughs> ah i can't wait ọlọ́run mo sọ fún yín pé àwa kan máa sọ kalẹ̀ padà lóyìnbó kẹ̀ a máa sọ kalẹ̀ bọ̀ mo mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi tó ń kì mí láyà dáadáa àtàwọn ìyàwó mi àtàwọn ọmọ òdùwà ẹjá rẹ kàn ọmọ òdùwà ń bí mílíọ̀nù kan pé abẹ́ni hours ni mo ti ṣe mo ní mo ṣe bẹ̀rẹ̀ ni ó ní bàbá yìí ó ṣe bẹ̀rẹ̀ kẹ̀ ah yorùbá máa jáde láṣẹ Èdùmàrè lórúkọ jésù kristi fada kuka kí nìkan mélòó lẹ lè yọ kúrò lára tí bàbá yìí kọ sí bíbà ká tó máa ká tó máa break ẹ̀ sí kéékèèké àrí kọ́mẹ́ǹtì àwọn tó wà lórí backup channel mọ̀ bí alátọ̀dọ̀ mi dẹ̀ ni. fada kuka ó sọ pé nàìjíríà ó dárúkọ nàìjíríà àwọn òyìnbó tó lò yẹn ó ní is severely broken kí ló mean by that ẹ bá mi translate ẹ ó ní ó ti ó ní is a fractured nation so tó bá jẹ́ fractured nation kí la wá ń parọ́ fúnra wa fún ta fi force ara wa sínú nàìjíríà ẹ why are we living in denial kí la ń parọ́ fúnra wa fún ẹ tí nàìjíríà bá jẹ́ fractured nation kí la wá ń jókòó sínú ẹ̀ sí kí la ń mú nínú ẹ̀ mo kíyàwó mo dúpẹ́ adégúnwà ẹ káàbọ̀ sórí ètò ìyá mi ọmọlọlá Florence wọ́n ní your well done sir Yorùbá nation la fẹ́ o no going back ẹ bá go back àti wà defeated Muki alaja white Muki alaja alájà adéyẹyẹ mo kí dr kèdè ọ̀run kò sí mo central office mo kí ìlànà amẹ́ríkà ìlànà us ẹ̀ eh, náà ní us Muki ti canada Muki kí olórí èkó mo kí gbogbo ẹni tẹ́ ṣe dúró ti bàbá kítóyè bẹ́ẹ̀ lọ dúró ti òmìnira twenty twenty two <laughs> mo gbọ́ gbogbo tí ìyá yẹn sọ níjẹta mo kàn rẹ́rìn ni pé ìyá ìyá ọ̀nà ọ̀rọ̀ what a character inú òkùnkùn bẹ́ẹ̀ náà ló wà tó ṣá according to the time <laughs> mo kí gbogbo ọmọ Yorùbá ní lọ́lọ́kọ̀ according to the time bàbá mi adéyẹmí mo kí ẹ wọn ní thank god it is getting clearer kò tí clear ọkọ àwọn kan sì wà pẹ̀lú jagabanu tó ń jẹ lábẹ́ ẹni tó jẹ lábẹ́ tinubu gan sì ń pariwo nàìjíríà kàyí <laughs> ìmájì tó bá tẹ̀sí ń jẹ lábẹ́ wọn kò jẹ́ kó máa ẹlòmíì ò jẹ lábẹ́ wọn tó ń pariwo nàìjíríà olọ́farawé olọ́farawé ẹ ẹ kí ló pe Eniola Badmus àwọn yẹn ló ń gbádùn àwọn yẹn gangan lọmọ jagaban Ẹniọlá Badmus ó kàn tẹ̀ sí wọn lójú lórí Instagram tiẹ̀ ni ọmọ ọlọ́mọ kí lẹ máa ṣe sí i. Father Kuka is a politician ìjàyà ìjàyà ní Father Kuka is a politician àwọn fada wọ́n máa mẹ́nu lọ báyìí lénìí wọ́n mẹ́nu wá báyìí lénìí wọ́n ní it is almost a graveyard wọ́n ní Nàìjíríà ti di graveyard but ọmọ Yorùbá ní kò ṣe graveyard wọ́n ní kó ìkìjà máa manage ẹ̀ mo kúkú di anybody mú but àwa wà níbí bàtà wọn rán yín létí pé nàìjíríà yẹn kò sí kò sí bá bá ńlá ẹni tó lè tò èmi ò ní dárúkọ jésù àti ànábì o torí pé it's not a very good phrase but kò sí bá bá ńlá ẹni kankan tó lè tò nàìjíríà bó ṣe wà yẹn <laughs> idris ní ìjìnlẹ̀ marcus is a guy man <laughs> ẹ tún ti délé ni o ẹ jẹ́ àfi brọ́dà mi sílẹ̀ ah, ibi tá a ti ń ṣe la ti ń jẹ o. <laughs> ìjìnlẹ̀ fi lọ sí amẹ́ríkà wọ́n máa bá ṣe amẹ́ríkà visa tó bá ti kúrò ní turkey akọ̀gbàbẹ̀ lọ sí amẹ́ríkà ní tó bá dẹ̀ ti dé amẹ́ríkà á wá kúrò lábẹ́ òmìnira twenty twenty two but for now american visa lọ ṣú ọ̀fun bó ṣe wà yẹn <laughs> mo kí gbogbo ẹ̀yin tẹ́wà lórí ètò lọ́tún lọ́sì ṣé ń gbádùn ẹ̀ hmm, hmm. ìgẹ́ta sì bì ó ní bó ti ṣe jẹ́ ta ló yẹn náà ìgẹ́ta sí di ó ní bó ṣe jẹ́ nàìjíríà ẹ tó bá ti rí átíkù wa ó ti jáde àwọn ọmọ Koiki ti gbé síta bí a kà tó sáré kà yẹn ṣẹjá lọ sórí Facebook wa mo kí gbogbo ẹ̀yin ọmọ Ìlọ́ra lẹ́ẹ̀kan sí olóyè Ìgbòho ti rán mi síta a rẹ̀ ti jíṣẹ́ wọn náà wọn máa kàn sí láìpẹ́ ìpẹ́ fọkànbalẹ̀ òun dé tán mo kí gbogbo àwọn Koiki Media team wọ́n ń ṣiṣẹ́ back to back sọ jẹ́ ká kan tó ee ìfádàre mo kí yín Orlando Ọ̀wọ̀ ló kọ́ òkè ìgẹ́tà sí bí ó ní bó ṣe jẹ́ <laughs> ìjìnlẹ̀ ní <laughs> no mo ní eh, ìjáyà ní ìjìnlẹ̀ is a scammer o Nigeria is a slavery project ẹ jẹ́ ká sáré ka eléyìí. Igboho tells Oyo CP to release detained elderly man in Ilora Chief Sunday Omadeyemo Igbowo, through his spokesperson Olayomi Koiki has requested that the Commissioner for Police in Ilora, Oyo State, release an imprisoned prisoner known as Baba or Mr. Pokuola Iyola from the local prison. This decision comes amidst escalating concerns and warning direct towards Fulani residents in Fiditi area in Ilora, Oyo State urging them to vacate the location promptly. Expressing urgency, Igboho call on Oyo State Governor Seyi Makinde to intervene while also encouraging the, dis the civil defence ẹ̀yin gúgúrú defence can maintain order. Kí ló ṣe yín? Mr. James Mokinyin wọ́n ní there is no way more than Yoruba freedom bẹ́ẹ̀ ni. This development follow impassioned statement from the activist Igboho who vow to protect Yorùbá citizens from harm and injustice pé òun ò ní jókòó kó máa pọ́nmọ Yorùbá kó má lè sọ̀rọ̀ ìjáyà sọ pé illegal immigrant ìjìnlẹ̀ is a scammer ṣé pé kò ní ìwé ní turkey lẹ sọ yìí <laughs> ẹ fi ìjìnlẹ̀ sílẹ̀ o with a clear message to the Fulani residents to leave Ìlọ́ra ẹ máa wọn jáde kẹwàá sọ fún wa pé Ìgbòho tuntun ti dé nísìn ẹ ń pàwọn yàn ẹ ń da ẹ ń da màálù sínú oko ẹ wá sọ pé Ìgbòho ti dé ó ní òun bọ̀ tán ó kù díẹ̀ ó dẹ̀ ti wà nísàlẹ̀ ẹni tó bá fẹ́ gbọ́ kó gbọ́nu yín all the Fulani residents, kẹ bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ ẹrú yín torí pé kí ni we are coming very soon ẹni tó bá náà ní dé láàní bá Ìgbòho ti fohùn sílẹ̀ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ gbọ́n ta sọ kò dẹ̀ sí no remedy kò sí àní-àní kankan níbẹ̀ ẹ kó pápá yín ẹ máa lọ pípa tẹ̀ ń pa wá ti tó kí ló dé kí la ṣe fún yín ah, a ṣe gbọ́dọ̀ nílẹ̀ wa ká má lè gbé lórí ilẹ̀ wa káyà wa máa já irú irú life wo nìyẹn àwa ń bẹ̀rù every day our life is under threat because of the Fulani attack so Ìgbòho ti sọ̀rọ̀ ẹ tó bá fẹ́ gbọ́ nínú ìlọ́ra tó jẹ́ àwọn Fúlàní ẹ tètè sọ fún wọn pé à ń bọ̀ ẹ náà ní lọ ní Ìgangan à ń bọ̀ ni mo sọ fún yín àníṣọjù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin ará ìlú lọ́ra olóyè ní igbe yín ti dọ́dọ̀ òun òun bọ̀ ló sọ pé kẹ́ máa retí òun ọba ní kí n kí ọba his royal majesty ìyẹn ọba Stephen Stephen pé kí n kí yín dáadáa kábíyèsí pé gbogbo igbe táwọn aráàlú ń sọ pátá làwọn ti gbọ́ àwọn dẹ̀ ń bọ̀ kí ló dé kí la ṣe ta la ṣẹ̀ kí ni crime wa kí ni offence wa tẹ̀dẹ̀ kì wá mọ́lẹ̀ tẹ̀ ń pa wá tẹ̀ ń ṣe bó ṣe wù yín tẹ̀ ní pé kò sí nǹkan tá lè ṣe ẹ padà sọ́dọ̀ fada kúkà àbí broda kúkà dẹ̀ ló pé rẹ̀ àbí cooking pot gbogbo àwọn tí ó yẹ kó fohùn sílẹ̀ pé kí nàìjíríà máa pín kàkà bẹ́ẹ̀ wọ́n máa fi kóòdù sọ̀rọ̀ ẹ gbọ́n nǹkan tó sọ The cleric said that evidence of Nigeria brokenness is obvious before Nigerians but ọmọ Yorùbá ò fi gbọ́ òtítọ́ wọ́n ní ìgẹ́tà sí bí ó ní bó ṣe jẹ́ ẹjẹ́ ńlá òbí á máa rórin yẹn hmm, Orlando Orlando ọ̀wọ̀ kọ́lọ́n fọ́run kẹ nígbà tí mo lọ sóńdó tí mo ń padà bọ̀ ni a dé ṣáìdì ibi tán ní Mr Koiki ṣáìdì bíbá ni Orlando ló gbé o ìgẹ́tà ìgẹ́tà sí bí ìgẹ́t ìgẹ́t àsìbí. ike tàsìbí ó ní bó ṣe ṣe ká gbádùn orin yẹn díẹ̀ ẹjẹ àkọlọgbọ díẹ̀ ní tọ́wọ́ tẹ padà yọnà àmọ́ pé àwakọ́la ní kákọ̀ fi ṣe kíni ká fi ṣe mẹ̀kẹ̀lẹ̀ ẹjẹ kákọ̀ gbọ́ díẹ̀ Orlando àwọn yẹn ti kọ́ni dànù kí n náà dẹ́ kí n kọ́ fi náà. Orlando là ń gbọ́ yẹn jà fọ̀làndò sílẹ̀ ká padà mo kí ẹ sísítà mi káàbọ̀ sórí ètò ìyẹn adúmáradá adúmáradá arẹwà akíkanjú thank you so much for always being here with us and we appreciate and we also recognize your presence let me also appreciate ada Adek smith Uh, we appreciate your presence and also Mr. Adeyemo Afolabi. We appreciate your presence as well. We also appreciate Ola Omola. I appreciate your presence. And Mr. Godwin Obaja, we appreciate your presence. And we appreciate Akim Kolawole. Let's go back and now read more from Father Kuka or Brother Kuka as we know him to be. Once again, my name is Olami Koiki. This is a self-determination platform. This is where we discuss every goddamn thing that you need to know about that contraction that kept us together, that doesn't want a development for the Yoruba people and the rest of those that are in the country known as Nigeria. We are not secessionists. We are not terrorists like the Fulani or the jihadists. We are not more than those that want our people to be free from the bondage and the shackles of what the British created in 1914, known as the fraudulent 1914 amalgamation. Today is the 1st of April 2024. This program is not April Fool, so don't come here and say it's an April Fool that we want to go out of Nigeria. Some of you might say we are not serious, but one thing will bring Nigeria down. It does not matter how soon or when it is going to happen. So The headline coming from the dailies says Nigeria is severely broken, fractured nation. It is almost a graveyard. I didn't say so, now Bishop Kuka said so. According to the cleric, said that the evidence of Nigeria brokenness, brokenness is obvious before Nigerians. But we live in denial. Everybody is now thinking of 2027, how they go defeat Tinubu. hey. <laughs> Eh, instead of us to come together and say enough is enough they don't want to do that they want to go and defeat Tinubu so that they can bring Peter Obi in so that Peter Obi will be the first Igbo to become the president abi now they waste your time you think say the Hausa people will allow you to bring Peter Obi in even if Tinubu wants to allow Hausa people does not want that so we can never be one this man is the Catholic Bishop of Sokoto Diocese is known as Matthew Kuka, I said that Nigeria is severely broken and fractured nation, littered with broken dreams, broken hopes, and promises made but never fulfilled. Stone Cold Mokie, Stone Cold Peter, and self-determination means having the freedom and ability to make choices and decisions for oneself. It is about being in control of your own destiny and determining your own path in life. It is pretty empowering. So we will fight for what belongs to us, which is Yoruba land. And don't be deceived by all this yeye criminal politician. Mo kí ẹ Ìfagbemileke go gbádùn Orlando yẹn Lateef mo Latif? ẹ. Mr. Larry Ayinde sọ fracture means having a crack or break having suffered a fracture, a fracture arm or skull, a fracture rod. The question is, can we fix the fracture of Nigeria? Captures will say, he get as he be, Onibo Sheje, that was Orlando, we come back to that. Adeyemi, Olayemi, Bababa Soko, Yomi, every one of them knows quite clear that Nigeria is going to break into pieces. But they are just buying time and stealing as much from the CBN. ẹni ọlọ́run dá ẹni ọlọ́run dá ó ní broken fracture it remains to tuka scatter pátápátá Nigeria will break more than the submissible. How many people remember that submissible? <laughs> remember the people that have money and decided to go and look for problem problem remember that submissible how many people remember let me show you that was that sheep no no no no Submissible, the one that wanted to go into the Titanic, it ended up blown into different parts. Till today, bodies of those that went under that water will become part of what we will never find. We will break Nigeria. Nigeria itself is broken. According, eh, I said break as ah, no, no, no, no, no, no. It is already broken according to Bishop Cooker. So if you're one of those that say, Crikey, shut up. You sit in UK, they talk like this. You and that Mayegun, if, if DSS, ca- we will break Nigeria. There will not be any DSS to catch me. Idiot. Bomb bastard. Which DSS? <laughs> By the time when Yoruba people get their own security, they will be protecting me in my land. If they've done any DSS, make it come our land then. We will make sure we arrest them and make sure that they pay for the price to coming into our territory to want to come and kidnap me. That is what we are asking for. Come back home. So DSS will catch you, idiot. All over the place. That's why you are always uncomfortable. So this is the submissible. If Taiba Montanque Be, remember that oceanic gate or ocean gate Titan, the one wey carry five people, they go underneath, they wan go see Titanic. You can see the Titanic under the ocean bell That is Nigeria. It is already broken, but Tinubu wants to go and bring Titanic back and fix all the problems around it. How is he going to do so? You can come and challenge me by calling into the studio. I will bring you in. Come and tell me why you think you can fix Nigeria. Hey, we will fix Nigeria. Koiki, stop talking like that. We will, I think we have Adiola Adebimpe want to speak to us on the Twitter space, so let's allow that person to call. If you want to send a message as well, come try, I'll bring you in. So let's get Adeola to speak to us quickly. Open your mic. Ẹ jẹ́ ká gbọ́n ọ̀pọ̀ tẹ́fẹ́ bá wa sọ, ẹ lè sọ Yorùbá, ẹ English. If you speak English, I will be the one to do the translation. It is allowed on this platform because we are a Yoruba people. Hey, ìyá mi comfort ológunjà àwọn màmá dáadáa nìyẹn? Happy Easter and happy Easter ẹkí yes so Nigeria is half dead it's even half dead more than more than the Titanic so let's keep this picture of Fada Kuka Fada Kuka oh, oh, yeah, go ahead Adeola oh it's still connecting okay maybe in na network maybe e dey inside Nigeria because if if e dey Europe you know go get connection problem Now only people within Nigeria dey dey get connection problem I think it don't drop alright let's move on. Also, Stone Cold say, said, Koike, help me read this one out as well. Fractures can be uh, can be caused by various factors. Hey, yeah, I'm not actually ah, go too much for this program today. Fracture can be caused. So it is not me saying this. So oh. I'm sure many of you have seen it. At least those of you watching me right now on the screen, you can see it. Why those of you on the mixer laugh? Mr. Ijaya sọ pé Nigerians are fools and they are poor thinkers. No, it's because they want to fix the fracture bone of Nigeria. So Stone Cold Peter say Fractures can be caused by various factors such as fall, accident, sport injuries, or direct trauma to the bone. It can also occur due to the condition like osteoporosis. Hey, this one you go too much o. Oh. No, no, let my teeth make I bite my teeth o. Oh. Or repetitive stress on the bone. Nigeria have all this fracture and Tinubu is trying to fix the fracture for four years. Let us go and get our land o. Oh ìyá mi Comfort Ológúnjà òun lẹ tún torí yìí o ẹ̀wọ̀n kí n máa lọ bá gbogbo amúwá this is a platform that we deep we go and do research because we don't want to be talking about fracas there are too many people talking about fracas but we want to focus here and say this is the conversation on the table Nigeria is severely broken it is fractured nation it is almost a graveyard na Father Kuka say that o. Oh is the diocese of Catholic in Sokoto <laughs> the Catholic bishop of Sokoto diocese and when people go on social media now you be seeing them They go dey speak big big big big language big big grammar grammar wey fit comot somebody ears wey you no go understand wetin dem dey talk let's just talk it simple is nigeria fracture let me let me ask this question those of you that are watching me online and those of you that are on twitter space just put that hundred and say is nigeria fracture yes or no let's start with that is nigeria fractured nation yes or no yes it is fracture no it is not fracture but our comfort ni Nigeria is half dead ìjáyà sọ pé fracture na pàfúkà hey, I, I think that I think na fela singer confusion get bó ni o èèpa kẹkẹkẹkẹkẹ double wahala for dead body and the owner for dead body double wahala for dead body èèpa kẹkẹkẹkẹkẹkẹkẹkẹ I don't even remember that song. Okay ṣé nàìjíríà wà fracture ẹ bá mi fi sínú comment section bàbá mi olúwakáyọ̀dé sọ pé ó ṣe Koiki mò ń gbádùn ẹ ṣé ká tún fi Orlando yẹn ká fi tẹ̀síwájú díẹ̀ ó yá Orlando gbóhùn sókè tọ́ba tẹ̀yọ́ létà àwọn ọkọ̀ àkọlà ó Orlando gbóhùn sókè Oya, yá yéè Orlando bàbá yéè yéè Orlando ẹ hey. Orlando mo tún béèrè pé ṣé nàìjíríà ti wà fracture yes ó wà fracture no kò wà fracture èwo lẹ mú bẹ ah Gani Olóyèdé sọ pé nàìjíríà wà fracture that is ọ̀dàlẹ̀ yorùbá nìyẹn torí ó máa ń kọ́mẹ̀tì dáadáa pé nàìjíríà ò ṣiṣẹ́ bóyá o ṣì ó jẹ́ tètè ya delete torí pé gbogbo tó kọ́mẹ̀ntì àwọn ọmọ ẹ máa rí lọ́jọ́ iwájú bàbá mi Gani Olóyèdé ṣé nàìjíríà ti wà fracture òun ni ìbéèrè tí mò ń fracture ẹ bá mi Orlando Owo. wọn náà ń bẹ lọ́ba lè dé àwọn èèyàn ti bínú tán Mr Gbọ́láhùn sọ pé Nàìjíríà ti fracture tipẹ́tipẹ́ Kóìkì láti 1960 ló ti fracture ẹ̀gbọ́n mi ìjáyà ìjáyà òun ni the voice of Yorùbá people mo dẹ̀ máa play voice ẹ̀ jáde nísìnyí ká tẹ̀ tún fi tẹ̀yẹ síwájú ẹ àwọn kan sọ pé kò wà fracture àwọn èèyàn kan wọ́n bá mi jà nígbà yìí Akeem sọ pé ó ti wà <laughs> ó ní kó ó ti wà òun ni the voice of Yorùbá irọ́ irọ́ máa play voice ẹ̀ jáde nísìnyí ẹ jẹ́ ká play voice ìjáyà ìjáyà mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ṣé nàìjíríà wà fracture <laughs> àbí kò wà fracture òun ni ọ̀rọ̀ tá a gbé wá síwájú ọmọ yorùbá lénìí torí pé fada kúkà ní nàìjíríà ó ti wà fracture ó tún wá ní is ó ní Nigeria is severely broken all this grammar is too much Nigeria is severely broken <laughs> Nigeria is in problem who is in the garden a little fine girl can I come and see her no no no no follow me <laughs> who remember those song? <laughs> Nigeria is completely fractured it's a bombastic system that has failed every single one of us and it is time we allow it to dissolve nàìjíríà yìí ti gbogbo wa ni láyé àtijọ́ <laughs> nàìjíríà kì í ṣe ti gbogbo wa o don't let all this song that Sunny Ade kiri he's a very good artist but then they thought that they were singing for us but then we realize that no no no no no it's not for us anymore let's read further because there's still a lot to catch up and uh, as usual we don't want to do more than three hours and we've done two hours mr olawale alabi sọ pé nigeria yes nigeria is fractured like tea without sugar eh, juliet tosin sọ pé okay ifeagbemileke longest time how are you doing she's very fine uh, adeyemi sọ pé yomi don't mind them o oh. all is working in favour of yoruba nation he say he say the the biafra will say he say He he Ise. Now let's move further because we have a lot to catch up. But uh, as I say, there is so much happening. It is time that the Yoruba people say enough is enough. But the Yoruba people don't want to go. They love their oppressors, the oppressors that are keeping them backwards. We are tired of the country called Nigeria. It is not working. It has surpassed its due date. Let it go simple let it go some say no no no no we are not going to let nigeria to go we are going to keep nigeria and i'm asking them keep nigeria for who who are you keeping nigeria for they can't tell me who who do you want to keep nigeria for your grandchildren your grandparents your grandmother eh who do you want to keep nigeria for ta lẹ keep ẹ fún Nigeria is fractured beyond poor Mr. Oke Kayode sọ pé ó ti wà fracture. My brother Koiki Media everyone knows that Nigeria is gone it will be gone forever. hey, <laughs> eh, hey, eh, eh, some of our politicians knows it's gone everybody just dey chop their own. The other day I saw Dino On ń tẹ̀síwá every time there's politician they just you know, tẹ̀síwá lójú pé wetin I go do. Eh, now we be the power holder. Everybody know Nigeria is dead, but nobody wants to come out and say the truth that Nigeria is dead. Nobody can fix Nigeria. SSA Nigeria is dead and it is gone forever. And if anybody tries to bring it down, bring it, it will eventually mean that it will pull you down. Mukin Yawa Grace Olushoto. Peter Aladele, my mother eh, that ó Nigeria is a scam But many people think that we are joking, but what they don't understand is for every day we are coming out, we are opening the minds of many innocent Nigerians that are caught up in between thinking that they are going to fix Nigeria. They think Nigeria is the one that they play football uh, or the video go and play in a, in a stadium or, or Burna Boy. They say, hey, that is a Nigerian artist. <laughs> Mumu people. Yahweh Grace Solution sọ pé what is wrong in what is wrong with uh, what is wrong in Yoruba fraction saying nonsense. Nigeria is not working. You will never work. Let everybody go their separate ways. Mr. Boboye Joseph, Nigeria is dead. Divide Nigeria now to save life. Oloyede Moshood sọ pé too much scatter scatter Nigeria scatter scatter everybody run run run Taylor. We're gonna read. I'm just trying to get Ijaya voice, but it looks like as usual my WhatsApp is so full up and I can't get through it àwọn èèyàn tẹ̀ tí ń try láti pè látẹ̀ nǹkan ẹ má ẹ kíní ẹ lo phone ah, thirteen missed call jeez so somebody was trying to call earlier let's call them back ẹ má bínú it's the WhatsApp it was quite full up so mo ti delete àwọn videos kankan níbẹ̀ òun ni kò jẹ́ kẹ́ ráyè wọlé látẹ̀ nǹkan ẹ ló kọ́là ẹ ti wà lórí ètò sà à ń gbọ́ yín àlàáfíà anyway kí ni mo kàn ní kí ní kí àwọn contribution. ẹ bá a ṣe ní kíákíá ń gbọ́ yín sà. Hmm. sórí káwọn èèyàn wa wọn kò máa fara wọn jẹ sórí yorùbá máa ń sọ pé àdùfù yorùbá tó ń gba ọmọ lọ́wọ́ èkó lọ ṣọdà fún ọmọ diplomacy diplomacy lẹ́gbẹ̀ẹ́ tó máa ń sọ kó máa take years kó máa take years àwọn ìṣòrí gbogbo nǹkan tó ẹ̀ bá fẹ́ ṣe ń darí èèyàn láti fi ṣàkóso ìdìbò àdìjẹ́ ìjọba tí wọ́n lè fi ilẹ̀ kóṣù máa parí ẹ̀ ẹ̀kú táwọn èèyàn fún wa wọ́n máa máa tura wọn jẹ ìdí àti máa parí ẹ̀ because àwọn ní ẹjú fún èèyàn ẹrú wọn fẹ́ kí ẹrú ò wọn fẹ́ kó lọ. ìjọba fún ìbẹ̀rẹ̀ ló fúnra ẹ̀ ló máa para nípa pé bóyá ká ìgbà níta máa ṣe gbogbo méjìlélẹ́sẹ̀ sọ́sọ́kè ó máa fẹ́ kí longer year ó máa fẹ́ kí longer year àti remember mi mọ̀ bóyá ọkọ ṣé tó bá kọ́ bu ẹ̀ mi mọ̀ wá àti kà nípa ẹ̀ tàbí gbogbo nǹkan yìí bá kàn ní ní China pm corruption mismanagement irú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa yìí àwọn ìyànjáde títà Panama Square nineteen ninety eight nineteen eighty eight ní àwọn wọn ní ọmọọṣọ ọjọ ìsìnkì láwọn ti fò bẹ́ẹ̀ àwọn náà bá pa àwọn tó yẹ kán pa àwọn náà tó àwọn yọ ìdèbà yọ wọn lọ sí torí yẹn kán kán sá wọn yìí kàn fún àwọn ọlọ́pàá ọ̀gbìn àti gọ́ọ̀mẹ̀ntì answer to their demand ṣọ̀rọ̀ sábẹ̀ ṣùgbọ́n ìfẹ́ láàrin ìlànà tó sì kọ́dọ̀ fún àtẹ̀lẹ̀ ìfẹ́ láti kó tẹ lẹ́rìí fún Fẹlá Ròtítọ́ Fest ó sọ fún àwọn orin tó ń kàn ń bàjẹ́ ó máa ń sọ ó dídó wọn ó dí ó dídó wọn ó ní kò sí ìyàn tó fẹ́ fún àhá àhá àhá bọ́dà àhá padà àjọwọ́dà àwọn bí máa tó bá tó nìyẹn gbà ẹ̀ sí ìkọ́ gbà nígbà àwọn náà máa jáde wọ́n kò jẹ́ ẹ̀. gbogbo orin tí kò Fẹlá kọ́ gbà yẹn Fẹlá ó ní músíìkù ó ní ìṣègùn pọ̀ to pass a message bí àwọn èèyàn nípa yẹn àwọn èèyàn máa rò pé fẹlẹ àwọn ọkọ tó ń sọ fẹlẹ àwọn ọkọ tó ń sọ ká má dẹ̀ gbàgbé tó àtúntí ẹ̀ ti fẹlá fẹlá kì í ṣe tó bí ó fi orí kò fi orí kò fi ẹ̀rí ìṣara ìṣe tó fẹ́ fi lówó fẹlá ìpèké injustice fẹlá ìpèké corruption fẹlá ìpèké mismanagement owó tí ìgbà Ọbásanjọ́ nineteen seventy seven tó ń lọ ilé ẹ̀mọ́ ju ìyá ẹ̀ sókè láti orí òkè sílẹ̀ ní Kalakuta Republic. ìyá ẹ̀ akíkanjú ni akíkanjú obìnrin nílẹ̀ ní ìdí only woman ní Áfíríkà tó máa jáde tó máa tò jẹ́sí ní sí ìyẹn kọ̀ọ̀tà gọ́ọ̀mẹ̀tì ṣe ìyẹn ìyá Fẹlá ìmáyọ̀ ìlú àmì Fúlàní. Fẹlá àti gbọ́n military ọbásanjọ́ náà kiri fernando so many years ìfẹ́ǹtì láti ọbásanjọ́ fún ìwà àjọ abẹ́ ìfẹ́ǹtì ó tún ìfẹ́ǹtì náà kí lórúkọ ẹ̀ babájídá kọ́ what of ìdí àgbọn ìdí àgbọn àti buhari gbogbo wọn ló bá because ó against àwọn gọ́ọ̀mẹ̀ntì ìfẹ́ náà but àwọn èèyàn ń gbà wọn máa wò pé kí ni ìfẹ́ bá kí ni ìfẹ́ bá ṣe because of That was the prophet hmm. gbogbo kan gbogbo ohun tó ti kọ́ gbà ní wàá gbọ́dọ̀ gbogbo àwọn united nations ẹgbẹ́kẹgbẹ́ sọ̀fíà máì kékeré kékeré náà ìlú wa kò máa tọ́ra wọn tọ́ra sáàbẹ̀ yẹn ẹ̀ ti ìgbà tó àwọn èèyàn wa tó bá kéèké reality ìgbà yẹn ni ọ̀rọ̀ wọn lè ní ìyànjú. owó ṣé lànà ni ìbọ̀dé eh, george ó dà pé china interview wọn fi interview ẹ̀ náà wọ́n kọ́kọ́ ṣó dàgbà àwọn mẹ́ta mẹ́ta dàgbà lọ bá lọ sàkójà wọ́n máa bá wọn ṣe marriage tó bá wọn orí nǹkan tó bọ́lá gbogbo ìyẹn ìtọ́jẹ ni kò lè wọ́ kò sí nǹkan tó máa wọ̀ kò sí nǹkan irọ́ ni gbogbo ẹ̀ lórí irọ́ ni ṣọ́ra fáàdà lórí irọ́ kò sí anything tó máa tó máa jáde ṣé orí tó wá sọ But physicality ọ̀tún Sunday. mo know I was watching it as well I was there. tànà ògbàlígbà ó ti fi ń sọ̀rọ̀ because nǹkan tí mo kàn rí dáka ìṣúná là pé ó mọ òtítọ́ ó mọ òtítọ́ bọ̀ọ̀bẹ tó wà tó sí àtúntò hmm. àtàkùn because as mother of the patient of the facilitator they will come on back they will come on on the mark. mo kí dókítà ní akábọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ gbádùn yín sà. ó ní ìdí ti nineteen twenty twenty seven dé èyí sì wọ́n tó ti sọ̀rọ̀ lórí lórí nineteen nineteen nineteen ninety constitution wípé kò sí ẹni bọ́ọ̀dì tó lè fún tó lè jẹ́ kí òun ẹ̀ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ so many so many times sọ ìfisọ́dúnlẹ̀ ìrọ́lọ́wọ́ à ń bẹ̀ náà o tún sọ̀rọ̀ ọ̀rọ̀ nineteen twenty twenty seven káwọn yìí máa wọ́n máa wọ́n máa bèbí ẹ̀. mo dẹ̀ mọ́ ra pé ó mọ̀ bá àbí ṣàkóso àgbèjì. Hmm. àgbọ́yé. ó rà pé láti dìbì dì tó yẹ kó yẹ tó fi sọ gbogbo hmm. dé yìí. sọ lórí program ẹ̀kọ́ ló ń bá fún ìyàwó ẹ̀ lóun àti nìkan ó lóun ó ní nípa kí ló tiẹ̀ kí ni ipò ní sáàdì ẹ̀ wọ̀. Hmm. Gàdí sọ pé lóun kì í lọ kẹ́ ní pàtì lóun kì í ṣe mẹ́fà ẹnìkì òun kì í ṣe pásítọ̀ òun kàn wá fún gọ́ọ̀nà ìlú gọ́ọ̀nà fìdí òun yẹ̀rí Peter Obi pẹ̀lú ọ̀rọ̀ tí tí tí tí Peter Obi sọ láti ṣe tó fi dàbẹ́ tó sọ̀pọ̀ ti Peter Obi ní gbogbo àwọn kan ti kéde ẹ̀ òun rí pé kìnìún ẹ̀ yàtọ̀ àdókè ṣe nìkan ṣé kò mọ̀ pé Peter Obi Hmm. they are all the same what talking about. ọmọ they are all the same. the same same ni wọn the same the same class welcome my sister Yorùbá nation now. class. Hmm. as ah, the same common goal. Hmm. common because of their interest. interest na the same class. ó wá sọ pé jùmọ̀ gbogbo wá sọ pé ẹ̀rọ òbí ìmọ̀ bóyá ìṣòkòtò mi tàbí ó máa bí àkójọ quickly, but for now, òun ti ìjìnlẹ̀ intention àìmáàbò. Wọ́n lè máa bèrè àwọn ọmọ àbèjọ kan náà tó lè fẹ́jọ kan lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ yẹn fẹ́ẹ̀ dìde. Àtẹ́gbà àwọn ọkùnrin náà tó ti bèrè bá wípé tó kí ìwọ ló sọ bàjẹ́ wípé tí wọ́n bá ti dúdú tó bá ti di president kó ètò kó ètò ètò kó ètò ẹ̀dá tọ́ba tó bá ti wá bèèrè lọ́wọ́ ẹ̀ a máa fọgbọ́ bẹ́ẹ̀ jù kí nìyẹn àtọ́ báyìí ẹ̀ owó tí ó dà pé máa bèèrè pẹ́sù àtẹ́wọ̀ òkun fẹ́ gbogbo fẹ́ máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká dé ìgbàgbà tó ní ọ̀pọ̀ nǹkan tó ń ṣe náà sí ìgbẹ́ òjẹ́gbẹ́ ìṣe better guy o oh. hmm. kì í fẹ́ bí náà guy nǹkan tó pẹ̀ ẹ̀ bọ̀ ó dà pé àwọn àkànfíìsì ó pé inú nàìjíríà tí yorùbá wà yẹn òun ló fún nàìjíríà tó ló fún yorùbá ló inú backward torí backward àwọn yorùbá àjòjì òkú wọn lò is not possible hmm. pẹ̀lú nàìjíríà yẹn ó fi kó mọ̀ fún ara rẹ̀ ṣé mo pé ọgbẹ́ èrè mẹ́ta tó ń sọ yìí ó máa ń fẹ́ akẹ́kọ̀ọ́ ìbẹ̀rẹ̀

they are all the same. okay. kò they are all same same. okay even akọ̀mọ̀ ọ̀pọ̀ àwọn kan kò máa sọ fún àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe lẹ́sọ̀ ọ̀pẹ̀ ọmọ oníṣẹ̀ṣe òṣìṣẹ́ ọ̀bà wọn wọn èèyàn nìkan oníṣẹ̀ṣe sí àwọn majority àwọn politician àwọn kìnìún ọ̀dẹ́ majority of them they are Christian and they are Muslim. Thank you so much, Mark. Media. Mm. Okay. All right. Thank, thank you so much for the brilliant submission as usual. Well, all right, Eshegoni, Dadiwa, thank you so much. Uh, as well, you can also join in, uh, Eshegoni, and that was a brilliant submission. Ẹ má bínú, there was a WhatsApp, uh, you know, gl uh, glitch because when you ask too many messages, it glitch your WhatsApp. So I, I didn't know that there were few people that called. You can call back in The number to the studio is very easy, uh, plus 44, which is the UK code. I'll stay 447 404 405 917. Can you give him the, you know, the, the yellow one, the yellow suit? So uh, you can add your own input. Uh, thank you so much, my Biafra brothers and sisters. We love the the Hausa people, uh, maybe some of the Fulani, but not majority of them because we know some of them in minority there might be good on some of them but the others are very evil so thank you so much mr benjamin Adumate Babami. uh, eh, thank you so much and then as many of you that are you know fans of koiki media where you give your advice and your input and also your you know your financial support because this is a platform that ask requests for people to help us. And in case you're looking for that details, uh, if you want a Zelle account, I can send it to you. Uh, if you want the bank detail, that is the one on the screen right now, uh, where you can send that little contribution that will be able to help us to continue to run this media organization. Uh, it's a first bank account. You can give us 500 Naira. Uh, we have about 10,000 people give us that. It goes a long way. 30, 96, 80, 88, 48. Uh, welcome to Yoruba Nation now that have joined us on the Twitter space as well. The topic is uh, we started with the message from Dr. Chief Sunday Gbowo giving, you know, not warning to governor of Oyo State to please, he's pleading because when it comes now, they will say Igbowo ti dé o, Igbowo àtàwọn ọmọ ẹ ti dé o. He's now saying please, ẹ bá wa rán because there's a lot of attack going on there. But he will be coming down to Laura and he has sent a message to His Royal Highness Ọba Stephen Olúwafẹ́mi Oyiniyi. Ẹni tó bá number oba lowo lọ́wọ́ abiti àbí tí kábíyèsí number t gbọ́ mi nọ́mbà tí PA kábíyèsí lè fi bá mi sọ̀rọ̀ kí lè rí kábíyèsí bá sọ̀rọ̀ direct a lè connect wọn pẹ̀lú bàbá wa so that um, you know, Ali finalizing when we are coming down because we are coming down ẹ sọ fáwọn Fúlàní tó ń bẹ kọ́ máa múra láti kúrò ní ìdítì ẹ lè máa yọ àwọn èèyàn wa lẹ́nu níbi tí wọ́n ti ń dáko Scars Gold it's been a while thank you so much uh, for joining us as well and uh, mufti of èmi gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú àwọn yẹn uh, I want to remain focused on the conversation I know there's a lot of people that have different things that they talk about Father Kuka àbí Bishop Kuka in the headline and this headline is not just from Sahara Reporter it's headline from different papers across the mainstream media today. Nigeria is severely broken. Is this man just knowing? Pé Nigeria is severely broken, mú kí ẹ Tokyo, Ọ̀túnba Olúwaṣínà mú kí yín. Ṣé Fada Kuka ṣe mọ̀ pé Nigeria is broken? And if Nigeria is broken, I can see some of the obedient, they are already preparing, you know, uh, mo kí brother mi Ṣèyí ní France, mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa And many of you that sent your Easter message, I'm also sending mine from here as well. Happy birthday if you're celebrating one uh, in the month of April. And the ones that have celebrated yesterday, like our brother, our uncle, Mr. Jide Ajikobi, uh, is somewhere in the state. Uh, but we love him, we appreciate him for the great work he's doing. We know that we started with a lot of Yoruba men, women, until, you know, Iyoni that Olori Buruku woman came and took some of them away. But there's no problem. Uh, she was out again as usual in her darkness. She spoke for about almost an hour. I listened to everything. I'm not going to bore you with what she said, but there's nothing serious about it. They've not been able to hit half a million dollars. You know, they were looking for one million dollars. One hour, one million dollars. They've not even come up with two hundred and fifty thousand dollars and that means that uh, there's likely that a delay is not coming. But she said that that is not the reason why a delay is not going to come. But I'm just telling you so that I have told you that no delay is coming. Uh, there's no declaration of Yoruba nation, all that, you know. And they keep saying that Awami uh, uh, Langba, but the former Yoruba, Babakito remained the leader of the Yoruba self-determination campaign. But Afenifere has two fractions, the Fashion Roti side and the Babadi Banjo side that are the leaders. So that is on them. Now, I'm trying to wonder um, if many of these bishops they pray every day for Nigeria, even though Nigeria is broken. So what are they praying for? Are they praying for a good leader? Or are they praying for us to unite so that we can love each other, even though there's so much disunity? So I'm going to take down some of the ones that we've done from Laura. We've talked about it a lot today. So I'm going to want to, let, us leave Orlando alone This is the Titanic, the submersible. I'm sure most of you remember the Ocean Gate Titan that went into the bottom of the ocean sea and exploded. Nigeria is already exploded. What we are trying to find out now is how soon can we gather those that owns the territory and start controlling it? But your governor doesn't want that. And maybe I should show you some of their faces again today. So we love to use Lagos State uh, maybe we should go to Oyo State government website since we are talking about Oyo State. So let's go to Oyo State government website and see what we can get from Oyo State government website. Oyo State government. So so let's look at it and see maybe we can find their names so àwọn eléyìí ni wọ́n ń dá wa dúró so each time tẹ́bá wá Koiki kí ló dé tàyè tí gba Yorùbá nation have you spoken to your representative in Oyo State the people that are governing you and ask them why they are not supporting Yoruba nation, but they love Nigeria because Nigeria is working for them. And yet they cannot provide security for our people. So I'm going to give you the executive council members as I have it on the website. And the website is old.oyostate.gov.ng. Remember that when we have a Yoruba country, we will just have the, the, the link that says oyostate.gov.yoruba kingdom or whatever we're going to call it, not the NG. We will have our own dialing code. There's a lot of things that would eventually become our own. We will have our own satellite. We will have our own thing the way we want it in Yoruba language. But àwọn ọmọ Yorùbá you want to save Nigeria. So the names of the people that are responsible for taking care of your State and the security the names goes like this these are the executive council members ẹlòmíì ọmọ wọn ẹ sọ Igboho yes Igboho is ready but what about those that are in charge of the wealth we have commissioner for agriculture uh, called honourable muyiwa jacob ojekunle níbo lórí ẹ wà nígbà tó náà ń pa àwọn èèyàn ìlọra he should be going there because if he wants to produce more food for young people he should not be sitting in his office in Ibadan it should be in Ilora with security men to defend and protect Yoruba people from the Fulanis that are killing us. But yet, I'm sure every Saturday is doing one wedding, going to Lagos, and like Jaya said, prayer cannot make a country work at all. If we like, we pray from now to thy kingdom come, it is not going to work. So Engineer Sheyi Makinde is the president of the Executive Council. Engineer Rafiu Olaniyan is the deputy president of the executive council. Honorable Barrister Niyi Farinto is the commissioner for budget and planning. That is where the money is. So that one and Seyi Makinde they could be very very be padi because they need to know what is going on with the funding and also the finance minister commission as well. Mr. Niyi Adebisi is the commissioner for commerce. Honourable Muyiwa Jacob Ojekunle is the commissioner for agriculture and this is for your state okay Professor Oyelowo Oyewo is the Commissioner for Justice. Professor Daudu Kende Sangodoyin is the Commissioner for Establishment. Barrister Seun Ashamu is the Commissioner for Energy. And there is no light in Oyo State for the last only God knows. Mo kí Mr. Taiwo David. So gbogbo ọmọ Yorùbá ẹ mi if anybody say kí ló dé àti gba Yorùbá nation What are all these executive council members saying on the Yoruba Nation campaign? Are they still thinking about Nigeria or they are thinking about the Yoruba people to be, because you call yourself a commissioner for energy. Which energy? When there is no light in the Oyo state. Mr. Rahim Abdurrahman is the commissioner for land. The Igbo people have bought a lot of our land in Oyo state how do we make sure that those land that belongs to us we can secure them for the future that does not mean we hate the Igbo people àwa la I support the Biafra I love what they are doing but the land belongs to us it does not belong to them you cannot buy land outright in UK mumu people you do mortgage na king the royal family owns the land um, Honourable Mrs. Funmilayo Orisa Orisa Orisadeyi is the Commissioner for Special Duty. Chief Bayo Lawal is the Commissioner for Local Government and Chief Chieftaincies Matter. These are the ones that control our kings and our obas. <laughs> Unbelievable. You know? Yeah, yeah. Um, Dr. Bashir Bello is the Commissioner for Health. We hope that many Yoruba people in Oyo State will have access to good health care. Dr. Wasiu Olatubosun is the commissioner for information in a city that doesn't have electricity. Barrister Shukanmi Olaleye is the commissioner for education and we hope the education in Oyo State is going back to where it's meant to be. Then Mr. Akinola Ojo is the commissioner for finance. That is where the money is. And we hope he's doing what he's meant to do in terms of the money coming into Oyo State from the federal and the internal generated revenue. Barrister Lateef Idowu Oyeleke is the commissioner for environment. Then Mr. Sheun Fakorode is the commissioner for youth. So these are the names of the people that are in charge of Oyo State. Now, let's go and look for the you know the the um the other ones that are like the lawmakers in Oyo State so a ti ń bẹ̀ yín àbáyàn kankan jà we are here to talk about Oyo State we are not here to fight Oyo State government but what we are just saying to Oyo State government is do the needful and give our people the opportunity to have freedom to move from point A to B. That is what you can do. But if you sit back and say, nothing you can do, ẹ kàn ń pariwo lórí social media ni by the time we start nobody can stop us o oh. we have not started anything we have not started anything but when we start nobody every single council reg you will all run out of your own seat ẹ eh, nílé ìgbé nínú ilé yín gan sẹ it's not a threat but we hope that you can come together and we can move this movement of Yoruba people out of Nigeria but ẹ bá ń sọ pé kò sí nǹkan tá lè ṣe ẹ̀fẹ́ kan pariwo lórí social media ni ọlọ́run jẹ́ ká sọ pé nígbà tó bá dé a sọ fún yín because some of you think that this is a joke gbogbo alájọ nílẹ̀ yẹn Nigeria is not working even Bishop Kuka said Nigeria is not working I don't know why I can't find their their House of Reps and all that so it seems again it's not a very friendly website you know. So citizen budget, blah blah blah. Meet our governor. What we don't know your governor before? What do you meet your governor for? I met Shiri Makinde in, in his first tenure when he became the governor. He was in London here. I was one of the media that was called to come and do media work for them, and I never got paid. So I know them. I don't know where all their senators or their House of Reps are. So we're gonna leave it so that it doesn't waste our time because we have less than 20 minutes to the end of the program. But let us listen to my brother Ijaya Ijaya to the advice given to every one of us when it comes to this movement. Buki Babawa Omitola Kehinde, thank you so much. So gbogbo ọmọ yoruba pátá tí ẹ bá ń sọ pé kí ló dé tí Yorùbá ò ti kúrò nínú Nàìjíríà ẹ béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state pé kí ni wọ́n ń ṣe láti make sure pé gbogbo wa pátápátá Okay, there's still more names. List of permanent secretaries. Okay, we don't need those ones. I need the House of Reps members. I can't find it. And all these are Yoruba people running the affairs of Oyo State for you. I don't know where all the local governments. Oyo State has about 33 local government. Atisbo local government Ẹgbẹ́dá local government Ibadan north Ibadan Northeast, Ibadan Northwest, Ibadan Southeast, Ibadan Southwest, east central Ìbàràpá east Ìbàràpá north we are already being cheated by Nigeria because Oyo state is a very big state so we are losing a lot already Ido local government Ìsẹ́yìn local government Ìtẹ̀síwájú local government Iwajowa, Kajola, Lagelu, Ògbómọ̀ṣọ́ north Ògbómọ̀ṣọ́ south Ògo Ògbólúwa local government ọlọ́run ṣógo local government olúyọ̀lé local government ọ̀nà àrà local government ọ̀rẹ́ ọ̀rẹ́ ló pọ̀ ọ̀rẹ́ ló pọ̀ local government Ṣakí East Ṣakí West Sùúrùlérè local government ààrẹ Látọ̀sà LCD Afijo I think Afijo is the one that where the problem is right now Ìlọra that's it so there's some the, the Afijo West was created in 2016 we are praying and hope that or your state governor uh, you, you can say that this local government are just too much so we need Yoruba nation because these are reason why Nigeria cannot help us all this local government now there is no security there is no peace there is no unity yet Yoruba people say we are going to die with Nigeria so I'm going to come back with my full screen uh, if I have this energy. I'll come back out again in the night. If I don't have it, it will be some other time. But we started this program with the message from Dr. Chief Sunday Gbowo to the governor of Oyo State, to also the Royal Highness of Ilora, and also President Bola Tinubu, that the killings of our people, it will not sit back and do nothing it will be coming to Ilora. Uh, I'm not going to tell you when, but I can confirm that Igbowo is currently on the ground. I will not say more than that. So when the time comes, we'll be moving to Ilora with our people to flush out the bastard Fulani that are killing our people. But we don't want to come to that state. That is why we are saying to the governor of your State, move security to Ilora and protect the people there and also to all the rest of the 33 local government and that also goes to all the other states a ah, ní jókòó kọ́ wọlé máa pa àwọn èèyàn wa we will go after them we will go after whoever kills our people we will flush them out so ẹ̀yin ọmọ Ìlọ́ra that is the message from Olóyè Ìgbòho this is not an April Fool message I started that at the beginning of the broadcast and we already have the twenty minutes of that broadcast cut out separately, posted on the social media for the benefit of many of you that will be watching it separately. So, this next audio uh, is coming from Ijaya Ijaya, the voice of the Yoruba people, and this is how it goes. Akíkanjú Oòduà land Ìbàrẹ̀ we thank you so much ẹgbà Yorùbá nation ló lè ṣe o gbogbo ọ̀nà tẹ bá mọ̀ táriwo máa fi lọ sókè ẹ dìde ẹ dìde ẹ gbọ́dọ̀ kúrò lóko ẹrú ẹ dìde ẹgbà ìbá bá fẹ́ ṣe awareness náà ṣe awareness náà sí i ẹ ti gbé dé gbogbo ọmọ ọdún wìtìwìtì yorùbá nation làwọn afẹ́ àfẹ́ nàìjíríà mọ́ nàìjíríà ń pa wá yorùbá nation láfẹ́ àfẹ́ nàìjíríà mọ́ nàìjíríà bí àjẹ wá yorùbá nation láfẹ́ àfẹ́ nàìjíríà mọ́ instruction under Nigeria now, ṣe and and and and Nigeria constitution my override regional power Ah, a fẹ́ Nàìjíríà mọ́ pátápátá là ń fọ́jú kùnàkùnà là ń tẹ́tẹ́ ẹ dìde nílé ẹ dìde lóko ẹ gbẹ́hùn sókè ẹ padà sórí títì ẹ ṣe bí ìranú ṣúgà kó máa wọ́ yọmùyọmù bá ṣe lè kúrò lóko ẹrú nìyẹn àwọn òfẹ́ nàìjíríà mọ́ àfẹ́ ah, restructure is too late restructure cannot help we are different people let everybody go his own way pátápátá là ń fọ́jú kùnàkùnà là ń dẹ́tẹ̀ ojú àfọwọ́tọ́jà ló dá sílẹ̀ o nǹkan tó lójú méjì máa rí olójú kan lè rí o nǹkan tó lójú kan máa rí ẹni tó lójú ò lè rí o totally the solution totally break up is the solution to our problem not destruction Restructure is destruction Restructure is destruction Restructure is another destruction for so many centuries years to come when we are not going to be here. Ẹgbà Yorùbá nation dissolve Nigeria. Let everybody go his own way. Nigeria cannot work. It's a slavery conductor. It's a slavery uh, uh, business slave. Slavery collapse. Colonization, collapse. Colonial, colonialism is a crime. Kò sí anything attached to colonization must totally erase. We have to be free. We don't want Nigeria. Yoruba is different from Igbo. Igbo is different from Fulani. Why we cannot live in our own domain to satisfy ourselves? No diluted. No diluted. We must be free. We must be pure to be ourselves, to know ourselves, to defend our identity, to look after ourselves. We don't want Nigeria again. We don't want Nigeria again. We don't want Nigeria again. Nigeria cannot work. Nigeria is a disaster. Nigeria is a formation of colonization. Nigeria. Colonization has come to the end. Neo-colonization has come to the end. Marginalization has come to the end. Slavery has come to the end. We want totally freedom. Everybody in the world has the right to be free. We don't want Nigeria. Wọ́n fọ̀wé lẹ́kọ́ dín ilé tí ni. Nigeria cannot work. It's a slavery ideology. It has to collapse and generation expire. We are free to go and we haven't negotiate to carry on of your own nation. We have we want to be free. No more Nigeria. Nigeria cannot work. Free us. Free yourself. Free our mind. Free our soul. Free our nation. We have to be free. We want to live good like other people in the world. No Nigeria, no Nigeria, no Nigeria. Nobody want Nigeria. We want Yoruba nation. We want Yoruba nation. Up Yoruba nation. Up Yoruba nation. Ẹ jẹ́ ká dìde wotowoto. Ẹ dìde dédé náà. Ẹ jẹ́ kó máa rẹ́ wìtìwìtì. Ẹ gbà. Ẹ pèrò sọ́kọ̀. Ẹ gbà. Impediment to Yoruba development is the impediment to Yoruba development. Without Nigeria, we would be where we are. One is it true, we are far ahead of South Korea and North Korea. We are far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The process of Yoruba Nigeria with Nigeria has come to an end. Impediment to Yoruba development is the. We have problems in the land, and the problems. I want to say this. Might, I might be, you know, off the cuff. Is because of our constitution. Also, Nigeria is not operating any constitution known to honesty, entrenched in group faith, brought about by unanimity of the people, acceptable to federalism, and again, that is also we also have that problem in the judiciary because of the Nigerian situation. We have a unitary system. That's what we run. Hydra headed. Don't let us pretend. And I've said it over and over, and I've continued to say it. And that's unitarism has also crept to the judiciary. Today, the entire Nigerian judiciary is, is unitarized. The Supreme Court is federal, Federal Court of Appeal, I mean the Court of Appeal is federal, Federal Court is federal, FCT is federal, National Industrial Court is federal, Customary Court of Appeal of the Federal Court is federal, Sharia Court of Appeal of the Federal Court is federal, all jurisdictions. that the Kayode Echons of this world that the Locutans of this world, that the bailiffs of this world, when they wind their respective high courts, exercised, making the law of it profound, succulent, rich, exciting, they are now vested in the different federal high court or federal courts. We're talking of how to reform the system. There is no justification in a state, in a, in a, in a, in a, in a nation like Nigeria, purporting to practice federalism where even the Supreme Court to be overburdened with unnecessary jurisdiction in respect of land matters from Yoruba land, respect of divorce, respect of family matters, citizenship matters. How do they know? I don't want us to be deceiving ourselves. Assuming I'm even appointed to the Supreme Court today, I'm above the age, but assuming, and I'm sitting there, and you bring a matter on appeal in respect of Kanuri native law and custom, Igbo native law and custom, or Igbo land, Igbo land tenure system, and I sit there and I'm writing judgment. I'm a Yoruba man. What do I know about that? That those kind of cases to stop at the state either court of appeal or Supreme Court. Go to the United States of America. Each state has its own Supreme Court. We are running into trouble. We are inching there, and time is not in our favor. And I'm not tickled by what the National Assembly is doing. They are not being fair to themselves. They are not being fair to us. They claim to be amending the Constitution. What are, what are they amending? And I want to repeat it. Do you amend something that is not amendable? When you want to amend the Constitution, by the way, Ladi, where do you start? You start from the preamble. We the people? Oh, yes. They have to amend it. Why are they running away from it? If they cannot amend the preamble, if the preamble is not amendable, then it means the Constitution is not amendable. Come on. They have to start from it. Do you start reading your letter from the back page? Do you? No, they have to start from the preamble. That means the preamble is fake. We, the people, who are the we? When did we meet? And why can't we do it? I've studied the constitutions of the world, and I say this also with every sense of humility. There is no constitution that is near as fake, near as deceitful, near as make believe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 that had been forced together to live in one pathetic country. So, anybody who goes there today to say, uh, pray for Nigeria, that person is just deceiving himself because the people who want to be that Nigeria had not sat down to agree if they want to be Nigeria. If the Constitution maintains by Section 2 that Nigeria is one indissoluble uh, nation and you know doesn't provide for means or procedure by which a people or a particular uh, sector of the uh, of the of the of, of the nation, a, a, a, federating people, can choose to say at this particular point we want to have a nation of our own, and it doesn't provide for a peaceful means by which this can be guaranteed. There will always be frictions that will be leading to violence, killings, and bloodshed. And to avoid this, it is imperative that we look at that provision of Section 2 that says that Nigeria is one indissoluble, indestructible entity that doesn't make provision for the procedure by which a people can advance the right to self-determination. There have been many occasions where I mean, on so many occasions we hear from the Arewa uh, People's uh, people, uh, People's uh, Congress or whatever agitating that yes, if Nigeria cannot work, they want to go on their own. The, Bi- the Biafra agitators are there. We have the Odua Nation and what have you. If the Constitution provides for a procedure to determine peacefully whether a people can separate from Nigeria, you see that some of these agitations might be completely quenched. For instance, let me give you one. Tomorrow now, if, you, if, we, if we provide for referendum or plebiscite, these are political procedures for determining whether a nation or a, uh, a nation in a country, because I want to take the definition of a nation here to mean the ethnic nationalities, maybe the Yoruba nation, the Igbo nation, the Arawa nation, or Ijo, Ijo Ibiobio, and what have you. Now, if a people can uh, be entitled to write to call for plebiscite that can be supervised by international organs like the United Nations and what have you. It can be safely and easily determined that, okay, these people in this particular area has done in 1960, in 1959-60, if, if, my recollection is right, with the people of the southern uh, part of uh, Cameroon, who formed part of Nigeria before, but when they decided that no, they wanted to be on their own, then a plebiscite was conducted and they were able to have a separate nation of their own. If we say Nigeria is indissoluble entity and will not tolerate any agitation by which people can determine whether they want to be on their own, definitely we are only calling for crisis on our own net. Tomorrow now, if you subject it to plebiscite, that okay, people of the Igbo nation should decide whether they want to be part of Nigeria or they want to have a nation of their own. You might find a situation that the majority may say they prefer to be in Nigeria rather than having a Biafra. And that will silence the people who are agitating. And if people who are agitating are in the majority by virtue of the plebiscite, why not allow such to just take place peacefully so that there is no, there is no sense in remaining one single entity by force that may lead to bloodshed and you know what may be what may even be characterized as genocide because a situation where that is Mr. allowed, then we have descended below the level of humanity. there are, these are some of the provisions. going to the political level, uh, to some of the political angle that Mr. may require some intervention. Well, that is how far we can go this uh, bank holiday, Monday, 1st of April 2024. What we've said today is not April Fool. Do not take it as April Fool these are um, messages of hope. And I hope you've learned one or two things. As we always say, uh, if we have the strength, we'll be out again. Uh, we've ended it together uh, in the next couple of minutes. And on that note, Thank you so much, Moki Mugwenyi, Agbalagba, Muketawa Lori Twitter. If I've not been able to call your name, please do not take it personal. Uh, it's just that sometimes, you know, these things happen. Uh, Moki Mugwenyi Tewani, Ilora, Community, Moki Obawa, ti Akibo of Ilora land His Royal Majesty His Royal Highness Ọba Stephen Olúwafẹ́mi Oyèníyì Ọ̀párìndé two mo kí gbogbo àwọn tí wọ́n ń ṣe Yorùbá nation if you're still one of those supporting Nigeria uh, maybe you should read the article from Bishop Coker that said that Nigeria is fractured is broken is a nation that is not working. And I can see that Simon Ekpa has also posted it as well. It is good for people like us because we have been saying it for a very long time. But many of you have refused to listen to us. Maybe when Nigeria breaks on your head, you will then realize that Nigeria is not working. And on that note, bye for now. kí gbogbo alẹ́ nǹkan o thank you so much my brother easy all the way miami mo kí gbogbo èèyàn pẹ̀lú ẹ̀fà and the rest of you merry merry seasoning as we continue to enjoy the bank holiday uh, work continue tomorrow work continue today yorùbá nation no going back yorùbá nation for life ẹ ṣe gan ni ẹ brother mi jáyàjáyà mo kí gbogbo àwọn kó ìkíni bí a ti àníríjú bẹ́ẹ̀ lọ ní ọ̀sán yìí o bye for now.